o ì tí ì kú ṣe bí wọ rèé. ó ti pa mí mo ti kú. o ń sọ̀rọ̀. àkókò sọ̀rọ̀ ni mo ti kú. lambo lambo lambo sinimá yẹn o lambo làkọlé rẹ̀ ohun tó ṣe gún tó fi pa lórí ló ṣàkàlà màgbò tó yọ gẹ́gẹ́ lọ́rùn ẹ̀wọ̀n dúnládé adékọ́lá alágbára tó ń fọwọ́ lágbàní lójú. bàwọ̀ kọ́ bá tún ẹ̀ bà rí ẹ àbó tún gbìyànjú láti pe nọ́mbà mi jẹ́ iná máa ju ẹ ní Canada tó wà ẹni. sinimá ilé lálejò ògbóná o. láǹbù bòjúbòjì. láǹbù làkọlé rẹ̀ àwòtún òní ẹgbà bẹ́ẹ̀. sinimá tuntun láǹbù. inú bíbí mi ò rán ẹ níṣẹ́ ìdòfin fún mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. ó dorí adẹ́tù abiwà pẹ̀lẹ́. lọ́jọ́ tínú bíkì tó ya lumi tínú bomi tó gbégi lọ. àní ẹ má fi wọ́n ṣépè má dàbí jà ó jẹ́gbẹ́. ọdúnladé adékọ́lá bá ń gbọ́ pa. alágbára tó ń fowó ọ̀la agbani lójú togun togun wéé. wọ́n sọ fún lambo òrò ọmọ afẹ́pẹ́jà pé má tàsí àgẹ̀rẹ̀. ó ń olóhùn ọ̀gbọ́n òun ò bá. ẹkùn dúró wọ́n múru ẹkùn wọn ilé ajá lọ́wọ́. ikú ọ̀pàkànjẹ́ nu wọn. ẹ wo sinimá titun lambo ó ti gbóná jù. blockbuster ni written and produced by adeola daoud the producer of wèrè alakọ. nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè canada ni wọ́n ti ya sinimá yìí. ọdúnladé adékọ́lá ló direct ẹ̀ ní nàìjíríà. wálé donald ló direct ẹ̀ ní canada. packaged by starboy tèmídayọ̀ and adeola daoud starring ọdúnladé adékọ́lá adeola daoud fẹ́mi sọládé starboy tẹ̀mídayọ̀ bọ́lájí amúsàn mr latin adéníyì johnson fatai odò alálùdé mọ̀nsúrì jàyégbèmí adébíyìnkó yèbádé adéjìméjì ọmọlẹ́yìn adélèké nẹ́gà bíọ́lá adékúnlé lawrence sọlánkẹ́ afọlásadé ọmọdé sire yọsibí kabiru adéyínká arínájà oyèkànmí adékọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a pè àkọlé ẹ̀ ní lambo subtitled in english ó bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o tó bá jáde ah! àwọn òtún wò ni ẹ máa gbà kó kọjá bẹ́ẹ̀ watch out. Showing now on Okiki Premium TV. Ó dà wọ́n sọ fún ẹ pé ohun tó ṣe ni pé kò pa. Kò make sense ká máa lọ tọ́jú ọmọ ọlọ́mọ kọ́ mọ́ wá lọ dàgbà tán kó lóun fẹ́ mọ bàbá òun gangan. Àwọn èèyàn á pàtàn fún un. Why why why tó ṣe máa fi bọ́ yẹn lè kó máa lọ? fún mi ní one reason tí mo ṣe máa detain ẹ. I need to know you more please. ìyàwó mi ní ẹ lóòótọ́ bọ́ mi mọ ẹ tán. o ní láti mọ tó ń ṣe o this is business pleasure ọ̀tọ̀ business ọ̀tọ̀ you I don't like it. anybody ìyàwó mi nìkan ló wà ní mọ́tò yìí. bẹ́ẹ̀ ọmọ mi wá ń kọ́. ẹ kí ni wọ́n ṣe wọ ọmọ ìgbà yẹn torí ọlọ́mọ ah, ọmọ yìí ti gbọ́n jù. báwo mo ṣe fẹ́ mọ orúkú tó pa mi ò mọ ọkọ ẹ mi ò mọrúkọ ọkọ ẹ mi ò mọ anything nípa ẹ. sọ báwo ṣe fẹ́ mọ orúkọ tó ikú ló pa. ṣé o sọ fún mi pé ayákìlá ni wà ní. ọ̀rọ̀ mi dàbí ẹni tí ọlọ́run dá lẹ́jọ́ tó lóun gbà kóòtù ló fẹ́ gbọ́dọ̀. títí àfúrásọ ọ̀rọ̀ máa yẹ o. orí ìfura yẹn gan-an láti máa bẹ̀rẹ̀ ṣá. ẹ má sanra aṣọ bẹ́ẹ̀ tó rò sẹ́mi mọ́ o lákẹ́ dọmọ yín mu máa wọnú yín wò máa nà yín bí kẹ́ ṣàìsí. no problem ó rí pé ọmọ yìí ó máa notice gangan tó bá fún lómi kì í rẹ́rìn àmọ́ tó bá fún ní juice wọn máa rẹ́rìn. ẹ bébì ni nà ọ. kí ló tẹ fi wojú wọn pé mo ti parọ́. no no no. ẹ lọ́tì lọ́tì dé máa. mo ti panic jù ṣó payọ ni. èmi àkọ́ bí oògùn ikọ̀ láàrin àwọn olómàkì. ẹ̀yin máa ń lálàá. bẹ́ẹ̀ ni máa ń lálàá. tí jùwọ́n tó wá kú ń kọ́. ah you dúró ti kú. ọgbọ́n ọgbọ́n ah obìnrin ni mi lè pè yín sọ̀díkì kó dáa. Showing now on Okiki Premium TV. ìgbẹ̀yìn ni ẹjẹ́ àrò ká fi ṣòní lóore ìbàjẹ́ ọláwá oníṣà ló ti wọ́n wá òkété ò má má gbàgbé ìbò sí torí bóde látẹ̀ òṣì máa káwọ́ lérí ọlọ́gbọ́n yẹ kó jẹ́ kókó odò ní kókó lórí. àgbáyé ọ̀kẹ́hùn sọ̀rọ̀ ó mà ṣe ó bá tiẹ̀ kẹ́hùn sọ̀rọ̀ kó má lọ kẹ̀tàn sáré. bára ilé ẹni bá ń jẹkútẹ́ onídodo bá ò bá wí fún kùrù hẹrẹ òní jẹ́ àgbádùn ohun tó bá dé bójú o adébámú láṣẹ mi palanga o láṣẹ mi polongo ẹnu. sọ fún mi. ẹ mú kàn mú mú kàn gbọ́ ṣáàpà. àìwò nǹkan ṣẹlẹ̀ gan ah. ọwọ́ wọlé bóyá wọ everybody lọ́kàn bọ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ ah. àfi kí wọ́n ti ní target ibi tí àwọn ń lo gangan ṣẹlẹ̀ wọ́n ti kó gbọ́n lọ. Ah, bọ̀dá Adéolú ya wèrè o ẹ̀gbọ́n ẹ̀ ya wèrè o kò sí grace ibi kankan. sọ ma pé mo sọ mi ìfẹ́ gbogbo orú nǹkan báyìí náà. ìwòrò pẹ̀ sọ lásán kọ́ lélẹ́yìí ṣé bí mi náà dábọ̀ ọ̀rọ̀ yìí tó bí òun ni ò gbọ́rọ̀ sí mi lẹ́nu náà ẹ jẹ́ kémi sọ fún wọn ẹ̀gbọ́n yẹn ń wẹ ọṣẹ ọ̀ ah. ń wẹ ọṣẹ ọṣẹ nu gbá. ṣé o mọ ibi tó kó wọn lọ yẹn gan ni mo fẹ́ mọ̀ torí ẹ̀ gangan mo ṣe wá jọ jọ nítorí ọlọ́run àbí báwo. ẹ eh, bó ṣe lè help wa ọṣẹ. sísá n bò fẹ́ kó wọn lọ ah. ju Àbújá lọ Àbújá ah. ni èmi kò gbọ́dọ̀ pẹ́ ibi tí bá pẹ́ ibà yẹ ọ̀gá mo yá wọ́n kọ́ ọ̀gọ́ tó yọ àtàtù gan. jọ nítorí ọlọ́yẹ kó tiẹ̀ lè gbá bó tiẹ̀ já dírẹ́sì àbí báwo àbí ní ká lọ báyìí jẹ́ ká tẹ̀lé dáre. dáre ṣé òun kọ́ sí mo rí ṣá. zoom mi dáadáa. Ah, ah. Ah, kí lè lè ra ìyá àwọn tí wọ́n ká pẹ̀lú oògùn àwọn yahoo boys làwọn ènìyàn náà. mo ṣe bí ṣé mo pé àwọn guys yìí àwọn ọ̀rẹ́ boyfriend bí sí mi internet fraudster ní gbogbo bẹ́ẹ̀ ni mo sọ fún un but dúró báwo ni Desire ṣe ní eh, boyfriend tó ní àwọn ọ̀rẹ́ báyìí what's going on òyìnbó tó ní show me your friend and i will tell you who you are ṣọ́ọ́ rẹ pé wọ́n ṣeré ni nígbà tí àwọn ọ̀rẹ́ ẹ̀ ti jẹ́ fraudster jọ kí ló rò pé iṣẹ́ tó ń ṣe bá ń panijà lòun <laughs> fraudster kan náà ni gbogbo wọn internet fraudsters ni wọ́n ó eh. dé kìlọ̀ fún Desire mo ní Desire ibi tó gbẹ́sẹ̀ lọ ibi ìparun ni Desire kí ló fẹ́ fi fraudster ṣe kò dá mi lóhùn kò dá mi lóhùn òun ló ti délẹ̀ yìí o. Ah, ṣé o ò kí ń bá a sọ̀rọ̀ rárá ni àbí kí ló dé tó ṣe wá rí báyìí. wọlé gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yìí náà ṣé mi ò bá sọ̀rọ̀ ni mo sọ gbogbo èyí tí mo sọ lẹ́yìn mo kúkú ń bá sọ̀rọ̀ ìwọ náà mo kò létí kunkun kọ́ ló ń ṣàánú mi ni. Ah! Eh, eh, hmm, nǹkan tí mò ń rí ò rí o nǹkan tí mò ń rí ò rí o ṣé o mọ̀ pé kò sí bó ṣe fẹ́ kàn bó ṣe wà yẹn tí nǹkan kan bá fi lè kàn tó fà lẹ́sẹ̀ méjèèjì ó máa kàn wọ́n náà yes kò sí bá ṣe fẹ́ porí ajá tá à ní porí kòkó tá fi ṣe. nǹkan burúkú tiẹ̀ nìkan wà. Ah, àmì o ṣé mo máa pàdé sí rèé láti fi gbọ́rọ̀ sí mi ni tó dìgbà tí n bá lọ etí ẹ̀ lẹ̀ ìwọ náà mo kò létí kunkun mo dé ń bá sọ o kò dá mi lóhùn ìmọ̀rìsì ẹ mo lè jẹ́ kó yẹ mo ní àwọn ọkùnrin gidi ṣì wà ń tà fi frosta ilẹ̀ o sì máa rí you are still young o sì máa ráwọn tó jẹ́ pé wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ tó máa fẹ́ gbogbo ẹni mo ti bá àbúrò mi sọ. èmi tiẹ̀ rò pé desiri wà fún cost tẹ́lẹ̀ ni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 o ti ní target parẹ. o ti ẹ̀ parọ́ nǹkan tẹ́lẹ̀ ti ń rò ni pé ìwọ náà lè bá mi bá sọ bẹ́ẹ̀ ni àbúrò ìyàwó yàn àbúrò yàn náà ni ó ní gbogbo ètò illustrate intelligent àti ọlọ́pọlọ tó bá bá sọ tó gbé sọ tó ń gan rí pé o bóun sọ bóyá o máa gbọ́. ẹ bọ ìwọ lè gbọ́n ẹ̀ tèmi bá máa bá sọ èmi máa máa ṣọ́ nǹkan tí mo fẹ́ sọ ni because mi ì ní fẹ́ mi ì ní fẹ́ trespass but ìwọ lè làmọ́lẹ̀ fún kó ṣe gbàgà pé okay yes this is the truth because òótọ́ ń gbà mí ó máa ń korò ẹlòmíì ò dẹ̀ máa ń fẹ́ gbọ́ òótọ́ sétí so ìwọ lè bá sọ débi pé òun gan mọ̀ pé okay yes i need to do something with my life eh àwọn tó wà business minded àwọn tó ní tó wà tó ní intelligence ló yẹ kó máa bá rìn so that òun fúnra rẹ̀ á lè mọ ibi tóun fẹ́ fi life òun sí. wọlé wọlé ó ti tó kí ló dé. ọ̀rọ̀ tá à ń sọ ìyàbúrò mi ṣì ló dẹ̀ mú kókókókókókó náà. nítorí kò sí bó ṣe fẹ́ kún ẹ tí ó ní kàn mí náà díẹ̀díẹ̀ tá a manage inú ilé ìjọ torí Ọlọ́run kán wá dé nísìnyí kán gbé bọ́jẹ́tì lẹ̀ kán sọ pé ok yes o wọ́n ti mú o àwọn ọlọ́pàá ní ká lọ mú iye báyìí wá láti wá bèèlè ẹ̀ jọ torí ọlọ́run ṣé nínú díẹ̀ díẹ̀ ta fi manage iná máa tún ní ká tún lọ kó wa. ẹ ń sọ̀rọ̀ bí bàtọ́ ẹ pé wọn náà ló máa kówó yẹn lẹ́tọ̀ bá dé ṣe bí mi ni mo máa kó lẹ̀. ẹ wá jọ máa méjì. wọ́n máa jẹ́ kí n mọ̀ nǹkan máa jẹ́ sọ̀rọ̀ jù kí ló dé ó dẹ̀ wá mú kókókókó kí ló ṣẹlẹ̀ àbúrò mi ṣì ní nà. ṣé kí n má wàá sòtọ̀ ọ̀rọ̀ mọ́ ní báyìí ẹjọ́ ṣé mo ti sọ̀rọ̀ jù ìwọ ló mọ kó o ṣáà máa kàn ẹ́ ní tèmi ah jọ. Desire Desire àwọn tí ọmọ yín tẹ̀lé àwọn lè rí wọn àwọn jàǹdùkú olè frosta tó ń tẹ̀lé mi <laughs> báwo ni ọmọ tán bí ń lé rè tó máa fárígá tó máa ní àwọn frosta lòún fẹ́fẹ́ ẹ màmí ẹ jẹ́ ya bọ́mọ yín sọ̀rọ̀. Hmm. ṣé ń gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yìn mo bí àgùntàn tó bá bájá rìn ó ti di dandan kó jẹgbẹ́ <laughs> èmi ń sọ tèmi ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ẹ̀ ni àbí òun ò ṣe òun ò ṣe kì í ṣe ara kan náà ni gbogbo wọn màmí mo ń pariwo tó tí wàhálà ẹ̀ bá dé mi ò ní bá dà sí ẹ bọ́mọ yín sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ọlọ́run ò ní jẹ́ àrí wàhálà ah, ṣé báwo lòun náà ti fi ti ara ẹ̀gbọ́n yẹn ẹ wo ṣọ́ra ẹ o mi ìfẹ́ wàhálà fàdémi lé mi lórí o kó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé irú ìrìn wo lòun rìn tó ń bára àwọn bàbá ẹ̀ rìn ẹ ṣàgbọ́n ẹ fẹ́ rí tì ní o ṣáà ti fi ti ara ẹ̀gbọ́n gbogbo nǹkan tó ń sọ. Ah, ẹ wo ẹbí mi mú fóònù mi ẹ wo bí ìyá ṣe ń bọ ọmọ wí alẹ́ ti kẹ àkẹ́bàjẹ́ ẹ̀ mo ń pariwo. ṣé fẹ́tí ara ẹ̀ gbọ́ bó ṣe ń sọ èmi náà dẹ̀ ti kí ẹ lẹ́yìn mo ti bá wí. torí ẹ̀ ń ba wí ń sìn ẹ̀ ń ṣe fadémidémi lórí mo ti gbọ́ ẹ máa lo adémi fún. tá a bá fọwọ́ ọ̀tún bọ́ mọ̀ wí a fi tòsí fa mọ́ra ìwọ́ ti fọwọ́ ọ̀tún bá wí ń sìn èmi fi tòsí fa mọ́ra wọn ni wọ́n gbà kàrà wọ́n gbà dùndún lọ́mọ kéèké fi súnmọ́ ni bó ṣe ń ba wí ó ti gbọ́ èmi náà dẹ̀ ti kí ẹ lẹ́yìn. ẹ wo kò sí wàhálà ó gbọ́ kò gbọ́ ẹjọ́ máa yanjú ẹ̀ ẹ ṣàgbàdúrà pé kí gbogbo nǹkan táwa náà lè kó bọ́ sí rere màá mọ bí mo ṣe máa sẹ́ǹd owó sí i ṣe ti gbọ́ ó lè máa pọ̀ o màmá wa ń kọ́ ṣe sẹ́. ọlọ́run á túbọ̀ bàbá mi gbé ẹ lọ́wọ́ sókè ọkọ. àmì àmì àmì àmì. o ṣe. ìyàwó lè. ó dàbọ̀ o tó bá fẹ́ hùn ẹ̀ kò sì mí wàhálà ẹ̀ pọ̀. ó yẹ kí sí mi ẹnu wọn dùn fọkàntẹ́lẹ̀ ń wò láìkì jẹ́ ọlájírẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́rí ìgbọ́n mi ọlájírẹ́ kì í ṣe nǹkan tó ń sọ yẹn àwọn ọ̀rẹ́ ẹ̀ ni ẹ má dá síta mi ẹ̀mọ́ tó bá pọ̀ kan lé fún mi báyìí. bẹ́ẹ̀ni dákẹ́ jàre ah, ah, bẹ́ẹ̀ni dákẹ́ kí ló dé tó ń ṣe báyìí ẹ́ ìyọ́n sọ̀rọ̀ títí ẹ̀kọ́ ló ń sọ ni tó bá délẹ̀ náà tọ̀ ìwọ náà kọ́ ló máa affect at the end of the day ṣẹ́gun ẹ̀ ò láìkẹ́ ẹ̀ ni ìyọ́n sọ̀rọ̀ nígbà yìí pé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun ti pé àǹtí ẹ̀ láìkẹ́ lájẹrẹ tẹ́lẹ̀ àǹtí ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ni ó gbọ́ tó ń sọ tó ń pa lówe pé àgùntàn tó bá bájá rìn á jẹ gbẹ̀ ó tún wá ń dọ́gbọ́n rán ẹ sí mi ó ń dọ́gbọ́n bú mi lójú ẹ ó wá ní kí n má dá ǹtí ẹ lóhùn. màámi má dá wọn lóhùn ṣé tí ń gbọ́ràn sí mi ní báyìí ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ káfíńyẹn kí ló wà ní. kíngò ni. ṣe olóró àǹtí ẹ̀ kò jọ mí lójú mọ nǹkan tó ń ṣe but ṣé orí yẹn it's a story for another day yeah but òun ṣe nǹkan kan tó ń dùn mí yeah àtijọ́ wà for some times ó yẹ kó o ti mọ nǹkan tí mo lè ṣe àti nǹkan tí mi ò lè ṣe yes there is no doubt about the fact wípé àwọn guys yìí tó ń ṣe àjọ ń but ṣé o rẹ́ mi I'm telling you categorically, grace don't work for me, oh. Yes, I believe in grace. Àtijọ́ wà for but I ah, don't know. Kí ni reason to believe me, no. But baby, èèyàn mélòó lèèyàn fi máa ṣàlàyé yẹn fún? Àwọn èèyàn onígbọ́ gbogbo ilé tó ń sọ yìí. Àwọn èèyàn, àwọn èèyàn, ò fọ́ ni o. Sori, let me school you on something. Tó bá ní wípé kó máa lis ten sí nǹkan táwọn So you won't have headway o ò ní lè focus ọ̀rọ̀ ilé ayé dẹ̀ lílé nǹkan tó bá wu ẹ lẹ́nu ni kó fi ẹnu ẹ̀ sọ you just concentrate with what you're doing fọkàn ẹ balẹ̀ ṣùgbọ́n like I said earlier ọ̀rọ̀ àǹtí ẹ̀ I know what's wrong with her fọkàn ẹ balẹ̀ o there's no cause for alarm. <coughs> okay mo ti gbọ́ but ó wà okay olówó lọ́wọ́ ó ṣe kúkú establish ara ẹ kó kúrò ní gbogbo illegal business tó ń ṣe yìí. Um, Sherry, to be very honest with you, um, plans you were just a bit faster but as soon as my plan materializes magic will kó mọ̀ so èmi náà fẹ́ establish ara mi at least for me to get something Lego doing má worry but fọkàn ẹ balẹ̀ I'm not gonna disappoint you. You know I love you, baby. I love you too, Jerry. Thank you there. Wọ́n ti pé kí wọ́n máa lọ torí màá mi, mo ní nǹkan Oh really? Yeah. Um, jẹ́ kí n sìn. Desire. Desire. Ẹja máa bá wọn

àmín o àmín àmín oh, àmín. jẹ́ kí èmi náà lọ freshen up kí n wá bí mo ṣe máa bẹ́ẹ̀ sí oúnjẹ ó rẹ̀ mí tráfíkì ni ó ní agbára. Ah, can imagine hmm. kò lẹ́yìn kò tètè wọlé. Hmm, hmm. Um, lest I forget, baby. Hmm? <laughs> I have a semi good news for you. Uh -uh. Really? Ṣé jẹ́ ká <laughs> Anyways, mo Uncle Adile Okay. So wọ́n sọ fún mi pé orúkọ ẹ wà lára àwọn tó shortlist fún interview yẹn. Wow! Wow! Àti kọ́kọ́ dúpẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn. Ah, <laughs> so wọ́n tún wá sọ pé wọ́n fẹ́ ṣe interview yẹn as soon as possible like ọ̀la ni wọ́n schedule ẹ̀ sí. Mo ló tiẹ̀ Dani. ipa àdúrà láti rí yẹn àdúrà àti àwẹ̀ wa kò lọ lófo nìyẹn so ọ̀la Um, ṣá. Um, babe inú mi dùn. ah èmi gan expect kí inú ẹ dùn jù báyìí lọ but more understand téèyàn about gbàwẹ̀ ó máa ń rẹ̀yàn níwó sori company is a very nice company tó bá fi lè wọ ọbẹ̀ báyìí promotion pàápàá before you know it mm-hmm. everything at the ṣe dáadáa. <laughs> gbogbo ẹ ló babe. mi hmm. bẹ́ẹ̀ àmọ́ wàhálà kékeré kọ́kọ́ fẹ́ wà bẹ́ẹ̀. kò sí wàhálà kankan nǹkan tó kàn máa ṣe lóyún alẹ́ yìí ló ti máa tètè lọ aṣọ tó fẹ́ wọ̀ lọ jẹ́ kó jẹ́ suit kó neat dáadáa then wàá kó àwọn credentials ẹ̀ mo mọ̀ pé wọ́n ní soft copy lọ́wọ́ ìwọ náà dẹ̀ ní nínú mail ẹ̀ eh. but wọ́n lè fẹ́ béèrè pé wọ́n sáré ní ìdẹ̀ fún kankan wàá fún wọn ní hard copy and you have to be you know you pick your words má ṣe rehearsal àfẹ́ má mọ̀ má rán ẹ létí. Eh, ah, bẹ́ẹ̀bù yé mi nǹkan tí ni wípé ìwọ náà mọ̀ pa fasting Pe seven days ni mo pick. ya yeah, ilé ní six days. yes ọ̀làdẹ ni mo máa parí so mo máa wò pé bóyá tán bá lè bá mi shift interview yẹn sí bóyá bí ọ̀túnla kí n lè fi parí àwẹ̀ yìí so that ọ̀túnla máa free máa mọ̀ pé okay yes mi ah, wọlé fast máa lè lọ lọ́túnla. máa lè lọ lọ́túnla. ṣé ò ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ jáde iṣẹ́ tó ti ń wá látọjọ́ yẹn. mo wá lọ fẹ́ ṣe interview lọ́la ta ni ò bá má sùn kó jí débẹ̀ èmi ò láì gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yìí. bíbí mi àtọlọ́run ti jọ. má sọ fún mi pé wà àtọlọ́run ẹ̀dá máa jẹ mu wá bíríìjì ẹ̀ ni wá bíríìjì ẹ̀ ni. tí mo ti sọ pé mi ní jáde for good seven days. wo ọlọ́run òróró tó yẹn ó mọ nǹkan tó máa sọ wá ní olúwa mo ti rí ipa àdúrà àṣepé ló kù àṣepé ló máa fi ṣe watchword wá ní bí mo ṣe ń lọ yìí olúwa bá mi perfect everything that concerns me ó ti tán nìyẹn ọlọ́run òróró náà ṣebí wọ́n lu mi ìmọ̀bi tó ti ń mú mi á jáde má jáde ó sound fetish gan ah. à ń gbàwẹ̀ ká má jáde èmi ò láì gbogbo bó ṣe ń ronú yìí. níbo májèmú tí mo dá pẹ̀lú lọ́wọ́ nǹkan báwo ló yẹ fẹ́ kí n ṣe. sori at this point mo ti ń rí i pé òun ṣe ni tó help. Ah, no. àjọ ètò ṣe ń sọ̀rọ̀ báyìí. no no no no o ti ń glorify ara ẹ nínú poverty. àwọn ọ̀wà díẹ̀díẹ̀ tó máa ń ní gan yẹ kí n ti sẹ́ǹsẹ̀ ẹni tí ò ní ṣó yẹ kán máa wà dọ́ọ̀ ni gbogbo aṣọ tó máa wò dọ́ọ̀ kán máa bí àòdè jẹun àwọn ah, máa da ó yẹ kí n máa lè sọ fún ẹ pé ó máa da mi ò fi ọjọ́ kan pè é rí kí n rí ẹ ní sad mood kí n sọ fún ẹ pé ó máa da àfi kó máa jókòó kó máa wo síríìsì fíìmù kan ìwọ ló mọ̀ gbà tí season two máa jáde ìwọ ló mọ̀ gbà tí season one máa jáde you are just happy glorifying yourself in poverty guy is getting boring and tiring kí ló fẹ́ kí n ṣe wọ́n ní wọn ọ̀bẹ ríṣẹ́ mo bẹ́ẹ̀ wáṣẹ́ tán òun ló tún sọ fún mi pé bọ́ọ̀lù ọ̀dá máa jẹ̀mú kí ni ẹ kí ló fi rẹ pè gan àwọn jíyò gan wọ́n ń jáde wọ́n ń ṣiṣẹ́ àìmọye jíyò mi wọ́n máa ní church wọ́n tún máa ṣiṣẹ́ what's your problem ah mi ìfẹ́ máa pariwo mi ìfẹ́ máa pariwo mi ìfẹ́ máa pariwo ọkọ lórí ẹyẹ ọkọ lórí ẹyẹ ti ń bí mi nínú ó ti gbé mi nínú náà. ó tóbi ọdún tó bá jẹ́ temptation ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nǹkan tó bá jẹ́ pé ṣù ló mọ̀ ọmọ gbé kinní ìwà at this time kó lè mọ̀ gbókè. ọkọ mélòó gan ló ní tẹ́sùn tẹ̀ tẹ́sùn tẹ̀lé ẹ̀ káàkiri ogún ẹ̀gbọ́n ò tí ì rí lò àwọn tó ti ń lò gbogbo la lè wò pé àìsùn fẹ́ dé tó máa máa gbàwé tó máa gbà tó àyàn gbogbo ìta ti rà náà gbogbo iṣẹ́ tó lórí náà tẹ̀lé èlò ló ń gbà èlò ló ń gbà ah, wálé ti fẹ́ pọ̀ jù wálé ti fẹ́ pọ̀ jù ah, wọ́n máa ka báyìí wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa fẹ́ kó máa dàbí pé èèyàn lèèyàn lèèyàn wà righteous kí ni ẹ́ ah, ó rọ́bìṣì wo nìyẹn mírẹ́kù fẹ́ wá látọ̀run ni ah, wọ́n máa wọ ọmọ inú ẹ̀ máa dùn olówó máa wọ àwọn aṣọ tó bright ṣojú ẹni tí òníṣẹ́ máa wọ kọ́lọ̀ ó máa wọ colourful clothes ṣé máa wọ fún colourful clothes wọ́n máa wọ lemon lọ́sàn gan káyọ̀ bá máa wọ black kí máa parọ́ wà fún ẹ àwọn rọ́bìṣì wo lélẹ̀ kó máa wọlé máa lọ. Anjola Anjola wàá tiẹ̀ sì gbọ́ nǹkan tí bábí kí ni ìtumọ̀ ló dé báyìí nísìnyí èmi ni mo mọ nǹkan tí mo bọ́ lọ́hún sọ ó di sixth day báyìí nísìnyí wọ́n gbé interview dé pé kí n máa bọ̀ lọ́ndẹ̀ seventh day tó yẹ kí n ṣe àṣekágbá kí n fi gbogbo ọjọ́ ọjọ́ ọ̀la báyìí nísìnyí kí n fi gbogbo ẹ̀ kí n fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ti gbàdúrà mi ọjọ́ tó wá yẹ kí n dúpẹ́ yẹn ni wọ́n wá ní pé interview wà pé kí wọ́n máa lọ. Anjola wo o máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ni o o máa farabalẹ̀ pẹ̀lú mi ni o. mo ṣe gbọ́ news yẹn bá mi gidigidi kan ní ọkọ̀ tó jíjí ni mo ti expect ọkọ̀ báyìí sí. láṣìírí eh, nìyẹn. Eh, eh, kò máa sẹ́ni tó fẹ́ kárúgbó òun máa kú. a ò ní girama náà. Ah. She's just 98. 98? Bẹ́ẹ̀ni. Ah, ah, ah. okun ẹ̀bà ni òkú ah. tó yẹ kí á pè àwọn èèyàn kan wá bá wa celebrate ni. Ah. kò sẹ́ni tó fẹ́ kárúgbó òun kú. ninety eight years ló ń ṣe kékeré náà. orí ọ̀fẹ́ ni grace. because nowadays in fact hardly lè máa ráwọn èèyàn lọ́ live up to that age. so for her to have spent that number of years on earth ah no it's worth celebrating. èmi tí wọn kò kọ́ káná tún á gbìyànjú kọ́ round the hope. Ah. kọ́kọ́ tiẹ̀ ṣe wọ hundred you know <laughs> ah, but adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. <laughs> ninety eight at hundred kí ni ìyàtọ̀ ẹ máa ah, gbọ́ mọ́ mi. ninety eight ẹ eh, nǹkan tó yẹ celebrate ká pe àwọn èèyàn kan wá bá wa mu ẹ̀kọ́. ó um, tọ́ ni ṣá ó tọ́ ni. àtúkọ̀ ìṣẹ̀lẹ̀ náà ni wípé you know time tí ikú yẹn bọ́ sí nísìnyí ilẹ̀ fẹ́ gbẹ díẹ̀ kò tiẹ̀ eh, ọlọ́run màá ló báyàn gbọ́ bùkátà òkú àbí ìnáwó kankan eh, kò sẹ́ni tó tọ́jú owó òkú sílé ọlọ́run á mọ àṣírí ààbò. because naturally ilẹ̀ yorùbá àná ló máa ń ra màálùú àná ló máa ń ra ìbòyè eh, graveyard tó máa ń sin òkú sí àná ló máa ń ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àná ní. okay okay ológun náà la máa ti gbogbo ẹ̀ sí lọ́rùn ọlọ́run á ràn wá lọ́wọ́. a ṣe ṣe lágbára ọlọ́run ẹ̀ ṣe bóun lòun náà ń gbọ́ yẹn ó máa mọ bó ṣe máa sáré sọ́tún sáré sósì gbogbo nǹkan táwa náà bá lè ṣe jọ máa ṣe gẹ́gẹ́ bí ẹbí. àti ètì yẹn kò jẹ́ kánọ́kọ̀ dúró bíi two years ìmọ̀ ah. nǹkan tó lóun bá ti ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí màmí yẹn bá ṣe kí tó ní iyì àná yẹn ṣe máa ń rí nílé àwọn àná ẹ̀ àga àwọn màlúù sùn kí àwọn tó máa ń kí yẹn máa tó máa ń kí lẹ́yìn ráwọ̀ ẹ̀. sọ́ọ́rì so àná tí ò bá ra màálù tó sókè kò ní. gbogbo nǹkan tó bá ti bàdé lágbára ọlọ́run àṣírí ààbò àṣírí ààbò àwa ní káyà kan yọjú sí yín náà ni. ṣèjà ràn wá lọ́wọ́. Mm. Mm. ká dẹ̀ mọ gbogbo bá ṣe fẹ́ prepare. Mm. bẹ́ẹ̀ ni àgùdẹ gbọ́dọ̀ pẹ́ ńlẹ̀ ṣọ́ pópó arúgbó nǹkan tí gbọ́dọ̀ pẹ́ ńlẹ̀. àjọ ah, láti ẹ̀ eh, á rí ẹ̀ máa wọlé. This rẹ̀ ń mommy. ọ̀ma mi. Désì rẹ̀ ń sáré yọjú sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ kan ó ṣe bí ọmọ ọmọ lókun lọ àbàjá lọ́rùn. Mọ́mí ẹ̀dẹ̀ kú ọ̀rọ̀ ẹ̀yàn o. ọ̀rọ̀ ẹ̀yàn. Iwájú tán kọjú sí, ó máa dára. Ẹ̀yìn tán dẹ̀ fi sílẹ̀ kò ní bàjẹ́ ọjọ́ adé jìnnà síra wọn in fact ìgbà tó sọ fún mi i was surprised wípé ah, ṣé wọ́n sick tẹ́lẹ̀ ni because i never saw this coming. Yeah. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mm, ninety eight. ewu <laughs> òkú ẹ̀bà ni ní tòótọ́ but like you said earlier kò sẹ́ni tó fẹ́ kí arúgbó wọn kí wọ́n lọ mm-hmm. eh, but mọ́mí ṣé arrangement ti wà fún burial àwọn àbí. Eh, eh, rúdurúdùkọ next month la okay next month but ẹ ti mú date kan ọgọ ní next month. fifteen fifteenth of next month. ah babe fifteenth of next month. Eh, well mommy, uba bá a Sherry, kó bàjẹ́ fifteenth of next month Eh, yeah. ó uh, wá unfortunate pé mi ò ní sí around but my spirit and my soul will be with you. <laughs> um, yeah, but um, my own little support, uh, eh, my support pẹ̀lú màlúù kan àti change kékeré. Um, yes. àwọn àná ló yẹ kí o ra màlúù tán. mọ́mì. kò sí bàbá àná àná ló tún àná ló sè kò sí nǹkan tó burú nínú ẹ̀ náà. Um, mo ti send three hundred thousand sí àkáǹtì ẹ̀ ó máa bá mi fún mọ́mì ní two hundred ìwọ náà máa di hundred thousand mọ́mí ẹ̀wẹ̀ má bínú pọ̀ kiri rẹ̀ bá mi manage ẹ̀. two hundred thousand two hundred thousand. ẹ bẹ́ẹ̀ ni wọ́n. two hundred thousand tọ́tọ́tán <laughs> ah ee eh, bàbá mi mà ṣe òun ah. ojú ò mà ní tiẹ̀ lóòótọ́ ná àná ló ń ra màálù àná ló yẹ kó ra màálù ẹ <laughs> eh, tó bá dẹ̀ ń wá àwọn àna rẹ̀ àna gangan ni ẹ àna in capital letters pàápàá ni ẹ ṣe mọ mi yẹ tó yẹ ẹ ṣe máa thank you very much bá mi ojú ò mà ní tiẹ̀. àmì o àmì àmì. Obi gbẹ o dẹ ṣe bẹ́ẹ̀ káàkiri àṣẹ ọ̀la mi ojú ò ní tiẹ̀ o ọwọ́ ẹ̀ ò ní kọ̀sálẹ̀ àpò tí o bá ṣe ní sọ ọgbà báyìí wàá bá mú owó jáde. ibi tí o ti mú owó yẹn àgbà náà ní wọbẹ̀ torí tó bá ṣe ń ti ọwọ́ bọ àpò báyìí owó ni wọn máa mú jáde tí wọn bá ṣe ti wọn bọ àpò báyìí wọn máa mú owó jáde òkè òkè òkè báyìí lọ́wọ́ ẹ ló máa lọ o ọwọ́ ibi tí o ti mówó o ní mọ̀ ibi tó ti mówó àgbà náà ò ní wọ̀ mọ́mí mọ́mí ẹ̀ ṣe gan ẹ wo mọ́mí ẹ̀ jẹ́ kí wọ́n máa lọ ó níbi tí. two hundred thousand ni o ó máa pọ̀ gan. mọ́mí ó kéré. ó pọ̀ dànù ó tún wá sọ o ní wàá tún màálù náà. of course mọ́mí. ah ah ah Malu malu yẹn mo de jẹrìí ah. mo lọ sí mi two hundred thousand malu yẹn máa ní ike báyìí máa ní ike lẹ́yìn báyìí. ẹ tiẹ̀ ni wà disappointed. <laughs> kò sí wàhálà. ọlọ́run mi á bá mi dúró tiẹ̀. àmín mi tí mò ń sìn á mi dúró tiẹ̀. ibi tí àwọn ẹgbẹ́ bá ti ná owó báyìí o ò ní ná ojú bẹ̀. tí àwọn ẹgbẹ́ bá náwó ìwọ náà máa náwó báyìí àwọn ẹgbẹ́ máa pariwo ó pọ̀ ó pọ̀ ó pọ̀. àmín ah, o kárí bàbá mi o ṣe o ah. ojú mi tí inú mi dùn ni o inú mi dùn gidi gan ni. ẹ mọ mi àkáǹtì. Ah. ẹ ò mọ mi ò ti tó. <laughs> àárín yóò rí dàrú. àmín. ẹ jẹ ma ẹ máa jọ lura yín pẹ́pẹ́pẹ́ máa jọ rẹ̀ dalẹ̀ ni ní agbára ọlọ́run mi tí mò ń sìn tí bá ní kí n gbàdúrà jù kí ọlọ́run máa kí pé jábọ̀ lẹ́nu orí rẹ̀ tó ló gbìyànjú. mọ́mí ẹ ti ẹ ti gbìyànjú. ibi tá a fojú sí bọ̀ ọ̀nà gbà mí ibi tá a fojú sí lọ́nà ti yọ àbíyèsí ọlọ́run ṣe. mọ́mí ẹ thanks for all the prayers ẹ ṣé gan mo really appreciating. Sherry, ṣẹ́rí ó níbi tí mò bọ́ mo kàn ní pé kí wọ́n á sí yín náà so i will have to be on my way. ilé ìyànjú yọjú eh. ó wá kí mi gangan ní yọjú kẹ ẹmọ ẹ̀wọ̀n tó máa tó máa jókòó tó máa jókòó láti àárọ̀ títí dalẹ́ tá ìdáwà fọ́ rárá kíkí <laughs> yàn gangan lélẹ̀ kó wá kó wá five minutes kó dẹ̀ ṣe nǹkan ribiribi ah. ìyẹn ní visit. <laughs> ẹ ṣe gan mọ́mí ah, eh, then mọ́mí in addition hmm. ní ọjọ́ burial yẹn gangan though like i told you earlier pé mi ò ní sí around tẹ bá feel pé bóyá ó ní nǹkan kan tẹ need. Mm urgently bóyá tó sáré yọjú ẹ̀yin ẹ jẹ́ kí òun kó pè mí so i will make sure i will foot it out. ṣe gbọ́ ma ẹ jẹ́ kí wọ́n máa lọ́rùn mi. Eh. <laughs> wọ́n ti tàwọn nǹkan mi bí àwọn small shops àti ẹ̀rọ àwọn mi. àná dájọ́ máa sin ní òní òní dájọ́ máa sin ní. ẹ tún ti gbowó lọ́wọ́ ẹ̀ <laughs> màmá àánú yìí ṣe mí. Ah, ah ṣèbó fún mi ni mi ì tọrọ owó lọ́wọ́ ẹ̀ náà. ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ló fún yín mami owó ẹ̀jẹ̀ lówó tẹ̀ ń gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin náà ń bá wọn náwó ẹ̀jẹ̀ ọkàn yín dẹ̀ balẹ̀ ẹ̀ ẹ̀mí kún ń pariwo tèmi fún yín tó mo ń sọ tèmi tó o. Ah, wàhálà wo ló ń délé ẹ jọ ṣó ní nǹkan míì tó wà láàrin wọn àtọmọkùnrin yìí ni àbí kí ló dé tí ẹ ṣe wá lè tó lọ́rọ̀ ọ̀rọ̀ ọmọkùnrin yìí. ìwà ìbàjẹ́ yìí mami ẹ ẹ yé ìdọ́jú bọ̀bọ̀ yìí ó ẹ mo sọ tèmi o. báwo ni wọ́n ṣe mọ̀. kò sí wàhálà ṣe ti gbọ́ tí wàhálà ẹ̀ bá dé ẹ ṣàrọ̀ ayọ̀ mi kúrò ẹ yọ mi kúrò kò dẹ̀ síbẹ̀ ifẹ́ ṣe ó máa kọ olúwẹ̀ náà ìdí nìyẹn tí mo fi ń pariwo. wájọlá kò sọ̀rọ̀ pa nǹkan ẹnu pọ̀ bọ́mọ kankan bí o àkílódé mi ì lè yan ọkọ̀ fún Desire náà kó kí n ṣọmọdé àbígbà tí wọ́n fẹ́ lọ́kọ títí ẹ ṣé mo yọ ọkọ fún ẹ àbígbà tó mọ́kọ ẹ mo sọ pé ah o ò lè fẹ́ àbábùrò ẹ̀ dẹ́sídẹ̀ẹ́ náà sọ pé ah o ò lè fẹ́ so kí ló wá dé tó ló fa ogun pé àmàmà sọ ẹni táyì méjì bá ti mú wa pé ẹ fẹ́ fẹ́ òun ni màá bá yín lọ́wọ́ sí mi ò lè yan ọkọ fọmọ torí ẹ̀yin lè máa ẹ̀yin lè lọ sọ́yọ̀ lẹ́tọ̀yọ̀bọ̀ lẹ́dẹ̀ẹ́tẹ̀fẹ́ nìyẹn tó bá dẹ̀ fọkọ ẹ mi ì mo kọ́ tó yín máa rí ń bẹ̀ so. nǹkan tó bá èmi ò bá suggest wípé kó fi decision lọ́rùn lẹ́ o let her make her decision now ṣé bóun ló ní life, rẹ̀ tó bá sọ pé ẹni báyìí ló wùn kóun fẹ́ èyí dẹ̀ fi support ẹ̀kẹ́dẹ̀ kó dẹ̀ ṣe nǹkan tó bá fẹ́ jọ torí ọlọ́run ṣé ìgbà tí wọ́n sọ pé èmi ló fẹ́ fẹ́ ṣéyàn kankan wá bẹ́ẹ̀ pé òkè o má fẹ́ ní báyìí ẹni báyìí ni kò fẹ́ ni no you should not force her to do your wish nǹkan tó bá fẹ́ òun ni kó ṣe nígbà tí gbogbo yín ti bá sọ tó dẹ̀ dàbẹ́ ní pé kò fẹ́ gbọ́ sí yín lọ́rùn ẹ̀ dẹ̀ filẹ̀. Ah. ṣé o lè so báyìí fine o lè sọ pé kò sẹ́ni tó object pé kí n fẹ́ because wọ́n rí i pé iṣẹ́ owó ẹ mọ as at that time mo dẹ̀ rí prospect prospect ló bá mi débi o ò dẹ̀ kọ́wọ́ bọ ìbọ̀kúbọ̀ débi téèyàn máa ma fura sí ẹ reason nìyẹn tèmi náà ṣe mú ẹ lọlé tí mo ṣe lù ó pé mo lè fẹ́ ẹ eléyìí it is glaring this is broad daylight theft ẹ̀yin mọ̀ pé internet fraudster ni bọ̀bọ̀ yìí. babe ah, ṣé o mọ̀ pé bó ṣe ń ba lọ yìí nísìnyí ó máa dìsọ lẹ́nu sí ẹ ó máa dìsọ lẹ́nu fún ẹ bó ṣe ń ba lọ yìí náà ah, ah, ó máa dàbẹ́ ni pé nǹkan míì wà nù ẹ̀ ṣé wọ́n rí ṣókè ṣé nǹkan kan wà nù ẹ̀ tó fi ń sọ fún pé kó má fẹ́ ni tó ń fẹ́ ni ẹ̀hẹ́n ìwà dẹ̀ jáwọ́ lọ́rọ̀ ẹ̀ torí mi ò fẹ́ gbogbo bó ṣe yìí o wọ́n máa sọ ẹ lẹ́nu èmi ò please. lọ́ọ̀dù ìgbéyàwó ló ní láìfẹ́ hmm. tó bá dé tó dé bá nísìnyí whatever consequence tó bá bá ń bẹ either negative or positive òun ló ní náà á mọ̀ pé decision òun òun ni ó kọ̀sẹ̀. Ah. mọ́mì ni ó ti send owó pé ó ra màálù ńlá kan ó ṣe transfer fún òkú màmá àgbà wọ́n sọ dẹ́ ló ti gba màálù sí wàhálà ẹ ṣáà ti gbà òun nìyẹn iye táwa náà bá rí láti fi support wọn ṣó ti yẹ pé káwa náà tètè ṣàjọ káwọn bá ṣe máa sáré sọ̀tún ká sáré sòsì ká lọ kó fún wọn as our own support. lágbára Ọlọ́run má ṣe. ọdẹ adúrú gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ lágbára Ọlọ́run ló fi parí ẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ọlọ́run ràn wá lọ́wọ́ o ti ẹ̀rọ nígbà mo máa lọ sọ́dọ̀ èèyàn kan o máa lọ bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin kí wọ́n náà ti ẹ̀rọ pé báwo ló ṣe fẹ́ ṣe okó àná lòkú tá à ń sọ̀rọ̀ yìí everybody dẹ̀ ló máa dá sí nígbà tóun ti tán ti gbowó lọ́wọ́ olè froster báyìí sí ṣé báwa náà ṣe máa wò nìyẹn àwa náà ní wá iye tá a bá rí sọ́tún sósì káwa náà fún wọn tó ń sọ lágbára ọlọ́run. kí ló fa gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí mi báyìí ọ̀tọ̀ ní nǹkan tá à ń sọ ọ̀tọ̀ ní nǹkan tó tún mú mọ́ báyìí. kó papọ̀ náà. kó papọ̀ àá já focus lórí nǹkan tó wà lẹ̀ ọ̀rọ̀ àbúrò ẹ̀ òun là ń sọ pé kò fi lọ́rùn sílẹ̀ èwo lọ́rọ̀ pé kò mú wa lágbára ọlọ́run lárí kíní kan gà. tó bá lo ẹnájì yẹn náà dá sọ̀rọ̀ owó tó wà lẹ̀ yìí gbogbo nǹkan tó rùn ya. ṣé kí n má wàá sọ̀rọ̀ mọ́ àbí tí ọ̀rọ̀ àbúrò ẹ bá ti ṣẹlẹ̀ tí kankan bá ti tó bá ti concern àbúrò ẹ kí n dákẹ́. sọ̀rọ̀ ah mo rò pé ok nǹkan kan wà tí solution wà tí mo lè sọ sí nǹkan tó wà lẹ̀ tí ò ní kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lápò tí ò ní kó sẹ lẹ́sẹ̀ òun ni mo dẹ̀ ní kí n sọ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí mi mi mi láìkẹ́ o mi láìkẹ́ mi láìkẹ́ Ah, ah, ló ṣẹlẹ̀ náà kí wọ́n má lè sọ̀rọ̀ nílé àà. Ah, ah. ó ń jọ blackmail o ó ń jọ because a lè má lè sọ̀rọ̀ kí ló wà ń bẹ kí ni yóò wà ní pé kí wọ́n náà sùn kó wáyé tá a bá máa rí. nǹkan tó wà nílẹ̀ òní kò jẹ́ ká focus lé lórí ká face èwo ni tó tún gbé wọ̀ báyìí nísìn ṣé o ti fẹ́ máa sọ̀rọ̀ sí mi ni. gbogbo ìgbà ló ń sọ̀rọ̀ sí ẹ. àfi sùúrù báyìí nísìn kéèyàn má lè dá sọ̀rọ̀ mọ́nú ilé. ẹni tó bá dára fún o lẹ́nu rẹ̀ lè gbọ́rọ̀ láwùjọ.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 ìwọ ló mọ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ ẹ mo dẹ̀ pàdé àbúrò ẹ mi ì pé bóyá àbúrò ẹ ni a bẹ̀rẹ̀ sí ní fẹ́ra and we are in love with each other. you lie sórí ìdí tí mo fi fi ẹ́ sílẹ̀ náà ni ìdí tí Desire máa fi fi ẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò dé ṣe lójú ẹ̀mí mi ló máa fi fi àbúrò mi nítorí mi ò lè gbà kábúrò mi alọ́nilọ́wọ́ gbà ìwọ frosta lásán lásán yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ leave Desire alone bẹ́ẹ̀ ni mo ń sọ o àìjẹ́ bẹ́ẹ̀ hmm. wo nǹkan tí obìnrin fi ń jẹ obìnrin máa fi hàn ẹ́. Angela, let me say something to you. Surely mátà tó ń drag yìí. True love is involved. True love is involved. Yes. Angela, I need to let you understand that love is involved. ilé gbogbo ńlá gbogbo máa fi lọ. pẹ̀lẹ́. ẹ ṣe bàbá ẹ ṣe o. Ah. ẹ máa wo orúurí fúrafin yẹn ojúmọ́ olórí tèmi èmi ọba aládé ojú àpàtàdá àpàjìwìjìwì tiẹ̀. ṣé fún ọ̀rọ̀ lérí o lè ti ń ṣẹ́ bàyà tí ń rìn ṣèbá ọmọ bá ní ẹ onífún olè kanna nígbà tó bá jẹ́ ọmọ náà bọ́dì àrẹ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 irú èdè wo nìyẹn. ẹ kú mọ́ mi ẹ̀mí mọ́ mi ẹ jẹ́ mi lọ́wọ́ ẹ pẹ́ tó bá mi. Èmi ò wá ní bọ̀. Má bọ̀ ọ́ máa gbẹ̀. Má bọ̀ mi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 bàbá ti lọ́lọ́wọ́ bàbá bùṣẹ́bùṣẹ́. <laughs> ṣe báyìí fún mi ẹ̀dẹ̀jọ́ máa mi. Going now on Okiki Premium TV. You are a relation. Ṣó Jaden. Ah. <laughs> Mo ṣẹ̀ dé láti revival sọ̀rọ̀ mí fún mi fun kọ̀ wọlé mo freshen up mo dẹ̀ change torí gbogbo bá ṣe ń jọsìn mọ́lẹ̀ tá gbàdúrà dust ti kún gbogbo aṣọ pé mi kọ́ tẹ̀ ṣe wá dé kò mọ̀ pé kò sí kankan kitchen. Um, èmi tiẹ̀ ń wò pé kò wọ kitchen kó sáré bá mi ṣe nǹkan kan yìí kó sáré fi ṣe dinner. wọlé o hmm? máa ń overprice ara ẹ gan-an o overrate ara ẹ ah. mi ò ṣeré bí ti báwo bí ti wọ kitchen kí n lọ bẹ ṣoúnjẹ o sọ o tún sọ pẹ̀lú gbéraga o sọ pẹ̀lú attitude. jọ ṣé mi lẹ́tọ̀ọ́ sóúnjẹ nù lé mi go into the kitchen go there, prepare ẹ̀kọ́ fún mi that's all. wọlé wo ojú mi o lẹ́tọ̀ọ́ yẹ o lẹ́tọ̀ọ́ sí anything gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ mò ń ṣe níṣe pé wọ́n ní for better or worse worse yẹn ti wá fẹ́ pọ̀ jù èmi ọmọ pé worse ayé ẹ máa pọ̀ tó báyìí mi ní so i do ah. náà ti ń fi ti ẹni mi lára. àjọlá. no no no jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ mi ìdẹ́ni sọ̀rọ̀ jù kí ni problem ẹ o gbé bible blue kọ́lọ̀ bible ẹni mo ti mọ̀ pé o ò fẹ́ níṣẹ́ ṣe lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí mo mọ̀ ìsídà black or white bible ta fi ṣe wedding kó jẹ́ èèyàn gan ló mú mi ìwọ̀n bí tó ti rí bible blue o mú bible blue bẹ̀rẹ̀ sí ń ṣe ó ló lọ ṣe ìwọ lọ ṣe crusade bí kan ẹ̀ ń jọsẹ̀ mọ́lẹ̀ bíbélì gan sọ ó ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni ó mọ nǹkan tó lọ́n fi fi wò títí tó fi sọ pé òkú ni àwa ah, ò dẹ̀ ṣàánú mi ò dẹ̀ ṣàánú mi ah, wá apá ti ń pin superwoman mi o ó ti ń rẹ superwoman mi kí ló dé Ah, ìwọ dẹ̀ ló mọ̀ gbà tí dstv máa deal ìwọ ló mọ̀ ọgbọ̀n tí déètì tí wifi máa deal déètì tí dstv gbogbo ẹ̀ ìwọ ló mọ̀ gbogbo netflix ìwọ ló mọ̀ ah netflix owó wọn ti tó san o ah wifi rèé ìwọ dẹ̀ lórí fóònù máa jókòó sí wa máa tẹ́ ni ah màwọn tó ń bá sọ̀rọ̀ facebook tá a bá bí ẹ̀ náà wá ní pé wọ́n ń pè é sí zoom ni gbogbo result zoom yìí àárí a tún wá bẹ́ẹ̀ ríṣẹ́ o sọ pé kò equivalent career kò equivalent nǹkan tó kà kìíní kan yẹn kéré sí nǹkan tó qualify fún ṣé nǹkan tá à ń sọ nìyẹn you are a man for crying out loud mo ti ṣe wọn tí mo lè ṣe gẹ́gẹ́ bí obìnrin náà mo ti try láti láti cover shame wa náà ah, ṣé kò tó kó rẹ̀ mí ni ó ti sú mi mẹ́n ó dìde ó ti wà too comfortable jù ìwọ́n dẹ̀rẹ́ òun mọ táyì kan máa ń béèrè oúnjẹ àbí ọkùnrin tó bá tẹ̀ mọ̀ pé òun ní condition lọ́wọ́ yìí ó máa mọ gbogbo àwọn oúnjẹ fast food yóò máa mọ̀ ṣe bí kò ra gbé gàrí kó rẹ̀ pàṣẹ láti bó ti lọ ṣe crusade wọ́n mọ o like nǹkan ọbẹ̀ gbogbo ìgbà ló fẹ́ jọbẹ̀ ah orúkí ni gbogbo eléyìí ara ń kọ mí o ara ń kọ mí mo dẹ̀ ń ṣẹ́nu poni mo ṣẹ́nu po ni nítorí mo mo ṣì respect ìgbéyàwó wa yìí ni wọlé má yẹ kó sú mi kí n pariwo síta náà kí ló dé náà kí ló dé wàá jókòó ara máa tù ẹni òun làwọ̀ àwọ̀ ẹgún dán ju tèmi lọ ẹni tó ń ṣiṣẹ́ gan ó mọ bó ṣe ń rí òun ló lo aago lọ́sàn-án gan yìí nǹkan mélòó nǹkan mélòó gan lèmi gan lò èmi ò láìkì wàhálà o bá mi rò ó jókòó kó rò ó lọ́jọ́ pọ̀ ọlọ́run iná ló máa fi kọ́ lọ́rùn fi kọ́ lọ́rùn kó fi kọ́ lọ́ lọ́rùn pé ọlọ́run mò ń jáde lọ báyìí bless the works of my hands kì í ṣe kán jókòó kọ́ bless ìjókòó yín ó sú mi o Anjola Anjola kí ni wọ́n á ṣe fàjọlá tí o fi sọ̀rọ̀ sí mi báyìí yóò pọ̀ jù kí n béèrè fún oúnjẹ nílé tí mo gbé àbí mi lẹ́tọ̀ọ́ sóúnjẹ mọ́ kí wọ́n á dákẹ́ kí n kú sí ìlú ibi torí mi ò níṣẹ́ lọ́wọ́ ẹni tó bá dára fún o lẹ́nu rẹ̀ lè gbọ́rọ̀ láwùjọ ẹni tó bá dára fún o lẹ́nu rẹ̀ lè gbọ́rọ̀ láàrin ẹbí. Oh, one million. I expect it to us. bínú sí mi mo mọ̀ pé gbogbo nǹkan tí mo sọ sí ẹ lọ́sàn-án kò yẹ kí n sọ má bínú sí mi jọ ọkọ mi èmi náà mọ̀ pé mo ti ṣe ọ̀rọ̀ sọ kò yẹ kí n sọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀ yẹn but pressure ti wà lórí èmi náà àti pé gbogbo pressure yẹn ti ń jẹ́ kí èmi náà máa kanra òun náà mọ̀ pé mi ò kí n ṣòro ọmọ bẹ́ẹ̀. ló wà yẹ máa sọ̀rọ̀ sí mi náà kó má tiẹ̀ lè sẹ́ńsọ̀ ẹni rárá o kò la everything the bẹ̀rẹ̀ sí ní sọ anything and everything ló kàn sọ sí mi jọ ṣé o rò pé mi mi gan dùn ní situation tí mo wà yìí abúlé òun wù mí kí n kàn máa jókòó sílé láti àárọ̀ títí dìrọ̀lẹ́ táwọn ẹgbẹ́ mi máa lọ láàárọ̀ tó máa máa bọ́ rọ̀lẹ́ ṣé o rò pé inú dúdùn mi ni àbí kó jẹ́ wípé responsibility mi gẹ́gẹ́ bí ọkùnrin mi lè ṣe nílé ṣé o rò pé inú mi dùn sí yẹn náà ni àfi kó jẹ́ pé inú bedroom nìkan ni mo ti ń ṣe responsibility ibẹ̀ nìkan ni mo ti ń pàfọ́ọ̀mù ẹ̀ o ti fìyẹn náà gún mi náà yes tó yẹ pé òkè tó bá ní kí n mú wá bí báyìí mi lè mú wá tó bá ní kí n sanwó eléyìí nínú ilé mi lè ṣe tó yọ lọ ṣé mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn gangan kò múnú èèyàn dùn ní lọ́tọ̀ àwọn èèyàn dẹ̀ máa sọ pé inú dúdùn ló máa ń mórí yá abó mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ sí mi yìí is getting to a point where I'm beginning to get depressed ó dẹ̀ mọ a lot of things only result out of that suicide wà lára ẹ̀ i'm telling you ó jẹ́ kí n ru àlòkàn mo ru àwọn nǹkan tó yẹ pé ah, because mo ń wúra mi pé ṣé mi ìgbìyànjú tó ni kí tún ni mo ní láti ṣe mo ń gbìyànjú náà. àbí ṣé mo ṣe fẹ́ wà yìí nísìn are you telling me pé o ti rẹ́dì láti jọ láti máa dá kó lùzọ ọkọ ẹ̀. lọ́wọ́n ni jẹ́ òní kúkú. then you need to desist from things like this. I'm sorry. wàá máa watch àwọn words tó máa máa sọ jáde lẹ́nu ara ẹ̀ sí mi ó bà mí nú èmi fúnra mi gan ó máa ń dàbẹ́ ní wípé mo kọ̀ mo kọ̀ ṣàwàṣà pé mi ì nítumọ̀ mi ì ráyé wà bí nǹkan bẹ́ẹ̀ yẹn when you start dishing out those words. I'm sorry. Mama Binu, you are right on this. I shouldn't have said some of the things I said. And I said them out of too much pressure. Ó ti sú èmi náà. Ṣé bí wọ́n ló sọ̀rọ̀ báyìí náà? Tó bá jẹ́ pé bó ṣe ń sọ̀rọ̀ yìí, òun ló sọ̀rọ̀ lọ́sùn tí ó torí ọlọ́run ṣé èmi gan mi ní jẹ́ kájọ pé kájọ jókòó kájọ rorí on the next thing to do àmọ́ ìbú ni all the time insult ni àti my personality. mo bínú àmọ́ owó ìṣẹ́nu mi next time tí inú bá ń bí mi máa ṣe bí ẹni tó wà pressed máa sáré sá wọnú yàrá so that mo ní sọ nǹkan tó yẹ kí n sọ and you know I love you the husband of my youth you know now ìyá má bínú. ọdún màmá fi mú mi náà nìyẹn. má wọrí sọrí mo mọ̀ pé lórúkọ jésù láìpẹ́ láì jìnnà ó máa ríṣẹ́ alálùbáríkà i am so hopeful i believe in god kò sí nǹkan tá a fẹ́ lọ́wọ́ náà tí a ní rí bíbélì gan sọ ó ní kankan a ó sì ṣí fún ọ béèrè ìwọ yóò sì rí gbà ọlọ́run máa ṣe lórúkọ jésù ah ó ti fẹ́ kí n wọnú ẹ̀mí i am so hopeful. I'm hopeful. I know. Don't I worry, babe. Things will be better. Eh? Agbára Ọlọ́run. Amen. O they believe inú ẹ o. Hmm, I believe in you. I believe in you jọ. Ẹ ọmọ bínú. Tó bá jọrin ẹ ló ń kọ lójoojúmọ́ ni ṣé o rò pé nǹkan ti ní yàtọ̀ sísìn? Eh, nǹkan tí máa gbọ́ láràárọ̀ kò lọ kò dé kò ṣàdúrà fún mi yìí àṣùmọ̀ ah. ah, nǹkan tí yẹn máa ṣe lọ́tọ̀ Má bínú, apá fẹ́ ni superwoman mi ni ṣùgbọ́n. I love you. Tí mo bó tí mo bó ṣe mú mi. Tí mo bó ṣe mú mi. Bí a jẹ́ ká wọlé lọ, jẹ́ ká lọ sí. Ah, mi ti wọlé o, mo ṣe irú nǹkan tí mo fẹ́ wò. O dẹ̀ sọ pé òbí mo. Mm. Okay, anytime tó bá ti rẹ́dí, èmi náà wà nígbà. Ah, o wọlé. Mm, tó bá ti ṣètò àwọn àjọ wọlé. Eh. <laughs> bínú làwọn tó lè jóde lera mọ́ mi yá I love you. Mm. ah bọ̀dé serial gan o so tí mi ò bá kọsẹ̀ báyìí ní ọ̀dọ̀ Ṣadé mi ò ní mọ̀ kó máa wá dẹni wọn náà Ṣadé má má bí ẹ wá ní ògúrò ẹ kínní kan nọ́mbà ò connect hmm, mi ò bínú ṣá àmọ́ kí ló wá ṣe é tójú ẹ̀ sódò báyìí. Mm ọ̀rọ̀ àǹtí mi ni wàhálà kí ló tún ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ lájẹ̀dẹ̀ ni àǹtí mi ò fẹ́ rí mi látọ̀ rárá ìmọ̀ tó fi pààrọ̀ mọ́ àǹtí mi. Hmm. I really don't understand this. Àmọ́ nǹkan ó fẹ́ gbòòtọ̀rọ̀ you want to hear the truth from me. Sure. Hmm. Àǹtí ẹ̀ ń lára ẹni. Yes. yes àǹtí ẹ̀ ń lara ẹ ni because if not kí ni reason tí wọ́n fi ń fa gbogbo wàhálà tó ń bẹ̀ fà and to me tó bá jẹ́ pé wọ́n wà interested in Jíre ni she should just say it and you will just let him go. ṣáàtì mi lè lára mi ṣe. àdésì mi oníṣàǹtì ẹ̀ ń lara ẹ̀ àǹtí ẹ̀ ń lara ẹ̀ ni gẹ́gẹ́ bí Ṣadé ṣe sọ àjù wọn ṣèwí lẹ́jọ́ ìjà lára ọ̀tọ̀ bọ̀rọ̀ àǹtí ẹ̀ rí gbogbo lọ́ọ̀kì tó níjọ wọn lọ ọkọ wọn tó fẹ́ wọn sílé legally kò níṣẹ́ kò lówó kò lè provide ordinary boyfriend mi ò tẹ̀lé pé ń fi ẹyin sí ẹ̀gbọ́n boyfriend ẹ ó ń bí ìsàbìsà fún ẹ ó ra aṣọ shopping kìíní kan inú bí àǹtí ẹ wọn kàn lè come out straight nítorí ẹjọ́ mọ̀ọ́yà ó wá ní káǹtí ẹ má lára ẹ wọ́n ń lára ẹ ṣó fẹ́ gbọ́ wọ́n ń lára ẹ gidi gan ni. and Desiree, do you know you caused all this? yes ìwọ ló fa gbogbo ilé because you talk too much boyfriend mi ṣe báyìí fún mi every time you keep telling your sis that you know she has nothing of happiness just the way you have my boyfriend did this he bought this for me he did that he did that gbogbo nǹkan kọ́ lè yàn sọ ìlara go far o <laughs> make she no go kill you o hmm? okay. ṣadé ṣé sista mi lè Ah. ìlara la pè ìlara ìlara ya wèrè gan. Desire owó Desire. dadi gba wọlé ó ti sún mi bí nǹkan tí mo fẹ́ ṣe mọ́ bí mo ṣe wà ní gbogbo àwọn nǹkan tẹ́ ní kí n máa ṣe gbogbo ẹ̀ ni mò ń ṣe kò sí ìtì mo bàjẹ́ nù ẹ̀ gbogbo àwọn àwẹ̀ àtàdúrà tẹ̀ ní kí n máa ṣe ojoojúmọ́ báyìí ni mo fi ń gbàwẹ̀ mo fi ń gbàdúrà ọ̀sà gan ti fẹ́ sẹ́tìn lórí ọ̀rọ̀ àwẹ̀ báyìí. àwọn iṣẹ́ tí mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pásọ àfi bíi wípé wọ́n kàn mọ̀ọ́mọ̀ kọ lẹ́tà sí mi pé kí n wá ṣerú ńbẹ̀ bí kówó tán náà fẹ́ máa fún mi kó má káwó mọ́tò oṣù kan pásítọ̀ ìṣàánú mi bó ṣe ń ṣẹlẹ̀ ẹjọ́ ṣé kò ń ṣe pọ́lọ́ ti gbàgbé mi gbà wọlé ṣe rí gbogbo tẹ̀sán pátápátá ló yé mi o ṣùgbọ́n má sọ̀rọ̀ lọ́bẹ̀ n fẹ́ kẹ́ mọ̀ wípé aláàánú lọ́lọ́run ọlọ́run ò jẹ́ gbàgbé yín rárá ṣe rí ìbéèrè tí ẹ béèrè yìí pé ọlọ́run gbàgbé yín òun ni sí òní béèrè tẹ́ bá ka ìwé àìsáyà forty nine verse fourteen ó ní àbọ́lọ́run ti gbàgbé òun ni àbọ́lọ́run ti kọ òun sílẹ̀ ni tẹ̀bá wá kàdé orí fifteen lè máa rí àwọn ìlérí tí ọlọ́run ṣe ó ní tí abiyamọ tó ń fún ọmọ ẹ̀ lọ́mú ó ní ìjẹ́ abiyamọ tó ń fún ọmọ ẹ̀ lọ́mú lè gbàgbé ọmọ tó ń fún lọ́mú kó má fún lọ́mú bí ọlọ́run wá sọ wípé kódà kí abiyamọ yìí kó gbàgbé ọmọ rẹ̀ ó lè mí kì í gbàgbé yín tẹ̀bá tún lọ sínú ìwé Jeremiah twenty nine eleven ọlọ́run ṣe àwọn ìlérí tó dára tó dára ó sọ̀rọ̀ nípa ọjọ́ iwájú wa ṣé ní lóòótọ́ ìní lè korò ìní lè korò lára ìkorò ìní ní gbogbo ẹ wáṣẹ́ lẹ́ni iṣẹ́ bọ́ lọ́wọ́ yín ẹ tí ì ríṣẹ́ lára pé ìní lè korò nìyẹn ṣùgbọ́n ọ̀la ní kọ́ ọ̀la ọ̀la ọ̀la ẹ rántí ìlérí tó ṣe fún yín lọ́la ó ní pé ọ̀la yẹn á dára búra wọlé màá gbà yín níyànjú wípé ẹ má jẹ́ kó rẹ ìgbàgbọ́ yín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 inú ti jẹ́bi sí i ẹran tí obìnrin orísun ẹ̀jẹ̀ ẹ wo gbogbo ìgbà tó fi wojú ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run dé ọlọ́run kì í pẹ́ dé o ọlọ́run kì í pẹ́ dé ọlọ́run kì í pẹ́ dé ọlọ́run kì í pẹ́ dé mo fẹ́ kẹ́ mọ̀ yẹn dájú ní àsìkò tó dára ní àsìkò tó máa yẹ yín tó máa yẹ ògo yín mò ń sọ̀rọ̀ nípa àwọn oore tí ò ní àbàwọ́n yeah ó ṣèlérí ó ní òun fún wa ní good success ìyẹn ni pé oríire tó dára ẹ má fọwọ́ ara yín wá oríire ọlọ́run ya oríire ó yà sọ́tọ̀ búráwọlé ọlọ́run ò ní gbàgbé ọlọ́run tó rántí Job tó rántí Jábẹ́sì ayé ìtàn ayé wọn padà ẹ jẹ́ ká gbàdúrà Jehovah Jésù Kristi Michael mímọ́. ọ̀rẹ́ mi kọ́ ni mò ń wò yìí wọlé ọ̀rẹ́ mi ah, ojú mi ò lè tàn mí jẹ pàdí mi ah. Ah, kúnlé jẹ́ kí n pa jẹ́ kí n páàkì náà kúnlé ojú ẹ lélẹ̀ <laughs> ojú ẹ rè kúnlé ọkọ ọmọge ẹ. Kunle the fine boy. Akapa, I'm good bro. You look good bro. Baba leave that thing, see yourself now. Gbogbo wo ayẹri lágbègbè bóyá ń kọ́ tó tó tó tó. Bro, Baba mi, I just dey jare but see you looking good bro. You are looking good as well. Kunle. Ìfáàdó ò tiẹ̀ change. Èmi ò change. Ìwọ ṣé wà change bó ṣe wà yìí? Ìwọ tó kàn ń fẹ́ òní gbogbo bí ẹ̀tì ẹ̀wọ̀n yẹn ṣáì. Kunle. Kí ló ṣẹlẹ̀? afa. pàdé mi adé o. lex. ojú ẹ rí. lex kun lex. ó tó jọ mẹ́ta o. Ah. pé wọ́n ni mò ń rí. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó padà ríra wa láyọ̀ àtàlàfíà. báwo wá ni everything máa ìpàdé mi. Ah. títí ẹ tiẹ̀ náà ni ìbò tẹ ká máa parọ́ ká máa jalè ọwọ́ ẹ ti bá ọ oh. nǹkan tó gbé sọ́wọ́ náà wí tó gbé sọ́rùn pàdé mi. wo bí ọ̀rẹ́ ká ṣàdùpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká lọ́wọ́ Ọlọ́run ah! eh, eh, little thing náà la ṣe tọ́lọ́ ń dẹ̀ ṣe àmì sí eh? well this is one of my baby anyway. pé ó pọ̀ tó ní. Oh. <laughs> wo jẹ́ ká fìyẹn lẹ̀ we don't need to talk about that so báwo wà lẹ́bi tí ń bolo tí ń bọ̀ ń bolo jẹ. Ah. yes. o ń ṣe Anything tí mo lè parọ́ fún at this point torí bí mo ṣe wáyé life has not been good to me at all in recent times I lost my job three years ago. Oh, sorry. àtìgbà yẹn báyìí it's been difficult láti lè jẹun láti fìdí ara tèmi láti fìdí ẹbí ọlọ́run ló ní kí n nírú ìyàwó tí mo ní ló ṣe ń support ló ṣe ń assist díẹ̀díẹ̀. Mm kó má dàbẹ́ ni wípé ọkọ ọmọkùnrin kọ̀ wà bẹ́ẹ̀ ṣá pé òun náà make effort òun lèmi náà fi máa ń jáde ńgbà mí ipò kí n lọ wo àwọn nǹkan tí mo lè ṣe tí mo lè fi ríṣẹ́ but to say the truth I've been facing so many challenges already. losing your job three years ago ah, it's not ah, mo kàn ń imagine gbogbo nǹkan tó lè máa ti pass through anyway Ọlọ́run máa ṣe lánàá ok ìwọ ṣàfọkàn níbo wà ló ti ń bọ̀ ń bo ló ń lọ bá. àìdúró ni jò a máa máa tẹ̀síwájú náà ni. ọ̀gá kọ́ńpìnì kan tí wọ́n fẹ́ recruit àwọn lọ́wọ́ employ. ok bẹ́ẹ̀ ni mo lọ. mo tún rò pé bóyá lágbára ọlọ́run ìròyìn ayọ̀ ajáde láti bẹ̀ ẹsẹ̀ kan mo fi rìn lọ mo ṣe ń fẹsẹ̀ mi rìn padà bọ̀ pé kí n ra máa gba àwọn short short cut tí mo mọ̀ so hmm. that kò ní pẹ́ kí n tó délé hmm lọ́lọ́run sọ pé èmi àti ẹ máa ríra. wọ́n ọ̀rẹ́ ṣé orí gbogbo owó tiẹ̀ ṣe ń ka yẹn o ti ń fún mi ní problem you know what i will tell you just come down ẹ ìyá mi náà máa ṣẹlẹ̀ ṣó ti yẹ. anyway èmi kàn wá sí àdúgbò yìí ni mo wá wo one of my property tí mo ṣe acquire uh, yes ni mo wá wò ń bí báyìí eh, má wọrí ọ̀rẹ́ lórí ọ̀rọ̀ ṣẹ́ a máa wá nǹkan ṣe sí i. Ah, ọlọ́run ti gbàdúrà wo ọ̀rẹ́ fìyẹn lẹ jàre. ọ̀rẹ́ mi Ọlọ́run ti gbàdúrà ẹ o. òbí fìyẹn lẹ. Ah! nǹkan tó ṣẹlẹ̀ ni pé o ti kówó fọ́kọ yín owó iná ti tèmi mo ti kún ọkọ yín so owó o dẹ̀ expect pé kí náà lọ by this time. ẹ gọ̀gán ọ̀gbọ̀dọ̀kọ̀ ẹ gọ̀gán ẹ mọ́ra ah. rọ́bìṣì wo nìyẹn ẹ kówó fọ́kọ tèmi so ìgbà tẹ kówó fọ́kọ mi lẹ́yìn mọ̀ bóyá ọkọ mi yẹn wà lé ọkọ mi ò sí lé ẹ mọ̀ bóyá wà lé bóyá kò sí lé ẹ wá ń gbálẹ̀kùn ẹ kówó ná fún wọn ẹ kówó ná fún wọn so nítorí ẹlẹ́lẹ́ ṣe ń bá mi fa gbogbo eléyìí lẹ́ ń dráàgì lẹ́ ń gbálẹ̀kùn lẹ́ ń ṣe. ok tọkọ yóò bá sílé sí i àwọn ò ó dìgbà tó bá dé náà ṣé mi mò ń paná ni kí ni tèmi pẹ̀lú ọ̀rọ̀ náà ẹ ẹ̀jẹ̀ kó dé náà tó bá dé ìdí tẹ bá rí kó ti dé o kò dẹ̀ ṣe náà ẹ̀dẹ̀ ni wá pariwo ẹ̀ ti ní láì fún àti pariwo ẹ máa bá sọ ni ẹ máa fi ẹnu bá sọ ni. máa fẹ́ ẹnu bá gbókùn yẹn ò tiẹ̀ kàn mí tó tó tẹ̀ ṣẹlẹ̀ sí i ẹ máa fún mi nọ́bọ̀ ọ̀kan yín sí torí mo láì gbogbo rọ́bìṣì tí wọ́n bá mi pàpọ̀ ọkọ tèmi lẹ sọ pé ó sọ̀rọ̀ bí iṣẹ́ máa jọra ẹ lójú bọ̀ oye owó mi àkókò nìdá fún ẹni elógógó ló sọ elógógó ah. ló wọnà elógógó ló sọ ó máa jọra ẹ lójú o ṣọ́ǹdì ẹ̀ ni ìwọ dẹ̀rẹ̀ ìwọ ló náà jù eh. bẹ́ẹ̀ ni ẹ ṣe ń sẹ́wọ̀n lẹ́yìn máa ṣe mọ́ínmọ́ín ó rọ́bìṣì wo nìyẹn ṣé wọn kọkọ tèmi rọbì ẹ má yẹ fà sọmọ láyé. ṣé mi mo ní kẹmá lè ṣẹwà àbí mo ní kẹmá lò fírísà. gbogbo ẹwà tẹsẹ kí ló fi dà lára yìí. ó yọ lára mi ṣe mí mi. kí lè fi dùn mí lọ ó jọ rẹ lójú ṣá. ẹ ṣé mi mo ní kẹmá lè ṣẹwà ni ṣé mi mo ní kẹmá lò bọ ẹni rí. lórí burúkú wọn ṣì lò bọ ẹni rí gíga yìí electric kettle làwọn ẹgbẹ́ ń lò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀fọ̀ tiẹ̀ ni alóbàjẹ́ ọ̀rọ̀ ah. ó gọ̀ọ̀gàn ọ̀rọ̀ dẹ̀ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ tí màá ṣe bàbá tó da gbogbo wa pọ̀ ó rù wọ̀ yìí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 èmi ló fi ń rẹ́rìn kò ní dáa fún ẹ ah. because tó bá dé epo lẹ́gbẹ́ mi lé báyìí wá ní ẹ má bínú máa wọ́n máa lọ ni ó ní máa rẹ́rìn mi ní guinness book of record kí n kò sọ̀rọ̀ já. ju gbogbo ẹ lọ ẹ bá mi pe ọkọ yín kó wá ṣe iná fún èmi èmi nídìí náà ṣe ti gbọ́. mo rò pọ́n kọ ọ́bù ẹ̀ létí ò gbọ́ gbogbo ìtàn kọ́ sí kó jàre kí ni ó jọra ẹ lójú aláìníkanṣe ẹ má wọrí ẹ̀yin obìnrin lẹ́yìn mú nígbà tí báyìí fà ọkọ ọkọ yín gọgọgọgọ ni mo fẹ́ bá fà. sọtọkọ mi bá dé kí ló máa ṣe fún. èmi àtọkọ yín àti máa fà á já. bẹ́ẹ̀ni sọwọ àtọkọ mi máa fà á já ah. ẹgbẹ́ ti kí ni. ọkọ yín gọgọgọgọ mo fẹ́ bá sọ̀rọ̀. sọtọkọ mi bá dé kí lè máa ṣe. àjọ máa fà á já. ẹ máa fà á já ah. ẹ máa fa kíni máa kíni mo ń já kíni mo ń já rò lẹ́ẹ̀bà fẹ́ ẹ máa fa kíni mo ń já àwọn àti talẹ̀ ń wọ̀ṣ tí màá ṣe bàbá tó gbé wa sórí sórí iná kan náà bọ́ọ̀lù ẹ̀wọ̀n tí ń ṣe mọ̀mọ́jọ pín náà ẹ ṣe padà pẹ́ bọ́ mi sọ. Àǹjọ́lá. ẹ máa fa kíni mo ń já. Àǹjọ́lá kí ló ṣe ẹ náà wá títa ni. ṣé mo máa dágbó ni orú àwọn ọ̀rọ̀ wo nìyẹn ẹ yóò wá mo bẹ́ẹ̀ bí èèyàn ṣe ń dá sọ̀rọ̀ èèyàn ni máa. àti ta ni mo ti ń gbóru mo ti ń gbóhùn ẹ náà. ẹ ṣé mo kọ́ ṣé mo kọ́ ṣe wèrè ni tó bá réyàn tó ń pariwo tó ń para wàá wò pé kò ṣàjà wèrè kí n tó kó o lé kó dẹ́ ń ṣe wèrè ah Anjola o kí ni nǹkan tó ṣẹlẹ̀. ó dá kí ló ṣẹlẹ̀. tó jẹ́ pé ẹni tó gbalé gangan ti gba visa lọ ti ọpẹ má ní ààbò lórí burúkú yẹn ṣé bóun ló wà bẹ̀rẹ̀ sí ń pariwo mo ti ẹ ṣe bible reading lọ́wọ́ ni àfi gbogbogbogbogbò gbàgbàgbàgbàgbàgbà ẹrú ti ẹ̀bà mi pé bóyá ilé ló ń jó àbí nǹkan kan ló ń ṣẹlẹ̀ mo dẹ̀ máa bọ́ta ọkọ̀ yìí ń kọ́ kinní kan àwọn ti dáwọ́ náà fún mo prepared made me ta prepared me ta borrow refract car ó ṣàǹsọ oríṣiríṣi ah, ta ni ọpẹ. ọpẹ máa ń ní àbí kí ló pe rẹ yẹn ni. ló wá bí ló bẹ̀rẹ̀ sí ní pariwo lórí kíni. ọ̀sẹ̀ ọ̀rọ̀ tí ò sọ tán. lórí kíni náà. lórí prepared meter tó gbowó lọ́wọ́ wọn. ah ah ó dá ń pè mí gan mo ṣe mistake tí mo gbowó lọ́wọ́ wọn náà because mi ìmọye tó kó fún mi tó bẹ̀rẹ̀ sí ni màá tó sọ ó bẹ̀rẹ̀ sí ni pariwo one thousand two fifty ló kó fún mi náà tó dẹ̀ wá bíbá ìlú dẹ̀ bẹ̀rẹ̀ sí ni pariwo ẹ lò lówó náà náà. Ah, ah. kí ni. nígbà tí wọ́n kówó fún ẹ kí ni reason tí wọ́n lò ti rà. ẹgbẹ́ mi mi mi mi mi ní time mi tí ní time àti lọ ni náà tí n bá ní time àti lọ màá lọ ah, èmi kọ́ mo ṣe mistake tí mo gbà láti máa gbé bíbá yìí nígbà tí mo mọ̀ kó so èèyàn méjì sórí prepared meter kan náà no it's my fault because èmi gan mo decide okay yes ma take it upon myself láti lọ máa ra láti lọ máa ra card sórí ẹ̀ kí ni ṣé mo á jẹ̀bi ni ó dẹ̀ wá wá bíbẹ̀ wá sọ pé ń pariwo nọ́sẹ̀sì ah, ah, ni ẹ̀ náà báwo mo ṣe fà ṣé mi ṣàtẹ̀ ń lo nọ́tò ṣé ń lo nọ́tò ẹ mẹ́wàá lomi èsì ẹ̀ ló máa ń sàn ló máa ń sàn kọjá iwájú wa tó yẹ pé a máa tẹ̀ nìkan tó lè jáde ah, ṣé ìyẹn wa sọ pé kókó wá wá bíbẹ̀ kó máa pariwo ah nonsense ni ẹ na o tí o bá ṣe pé kí ni ṣiṣẹ́ èmi àti ẹ àwa wà nù sàwáwù eh, kan náà ni. gbogbo ibi tó dúró sí ìkọlù yẹ kó lọ ó sì eh. bẹ́ẹ̀ mi pariwo tó ń bá mi ági òye èmi kọ́ ló yẹ kó máa bá sọ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ fún ẹ wá ní ẹ̀ẹ́n ìyẹn ọpẹ́ hmm. ẹkún pé ohun ìparí keke ló yẹ kémi máa gbọ́nu lẹ́kọ̀ọ́ ti lupa tí màmá ní ọkọ mi má ṣe bẹ́ẹ̀. kí n wá lọ máa bàjá eh. ọmọ kí n bá lọ máa bàjá no maturity ni mo ní láti display at this point yes no maturity ni now mi mi lè má bá pariwo lórí kíni no maturity ni èlò lówó náà hmm. no èlò lówó náà now ah ah nígbà tí ó ń ṣe pé kínní èlò èlò lówó náà one thousand two fifty máa fún máa tún gba change lọ́wọ́ ẹ̀ ah, ah ìyá dẹ̀ wá ibà á dẹ̀ máa halẹ̀ mọ́ ìyá dẹ̀ máa halẹ̀ mọ́ ìwọ náà tí wàá fẹ́ máa kọra mẹ́mi mi like mi like bá ti wá tó ti ṣe pé wá ìwọ fún ara ẹ kò ti play calm. mi ò mature tó bá ti jọ́rọ̀ jà ni mi ò máa. màmá mi mi mi tiẹ̀ fẹ́ gbé má wọrí má mọ bí mo bá ṣe tẹ̀. lọ́wọ́ àǹtù yẹn kókó change tó bá kú. babe má wọrí níṣó ìwọ ṣáà níṣó nílé Anjola Anjola má wọrí èmi ni mo máa handle ẹ̀. Oh no! stupid ní àbí. ọkọ mi so bá ṣe sàn yẹn náà ni o. sí wàhálà so bó ṣe máa jẹ́ náà nìyẹn. bẹ́sẹ̀ rẹ̀. ìjọ tí ìbá kúlé ńkọ́ ẹ ibo ló gbà lọ látàrọ tẹ́gbọ́n ẹ ti ń béèrè ẹ dá mi lọ irú rèé wo lórí yẹn ẹ̀gbọ́n ẹ̀ ti fẹ́ lọ tán o fẹ́ má bà pápá. màmí mo lọ sọ́dọ̀ ọlájire ni. lọ́dọ̀ ọlájire wá dẹ̀ lọ́dọ̀ ọlájire kò yẹ iye ló yẹ kó sùn kò yẹ kó dé. ọlájire èké pẹ̀lú gbogbo bá ṣe sọ títí títí títí ìwọ ọmọ yìí kí ló dé tó yálé sí lápá náà. hey màmí same ọlájire ta ti sọ sọsọ yìí náà this same froster wọ́n fi ṣe ẹni kí ló dé ṣé kò tẹ́yìn náà máa ma sọ lélẹ̀ ẹ́ ló wà lọ́dọ̀ ọlájire ṣe yẹ kó dìrọ̀lẹ́ ṣó yẹ kó sì sọ fún yín pé òun lọ síbẹ̀ kẹ́tì ẹ̀gbá láyè rárá ha mami. jọ kí ni nǹkan tó fẹ́ kí n sọ tó ló ń pariwo mami mami mami mami ẹ kí ni o fẹ́ kí n sọ gangan ẹ wá kí ni ìṣòro ẹ gangan lórí ọ̀rọ̀ Lájírè no seriously what exactly is your problem lórí ọ̀rọ̀ Lájírè wọ́n ní máa dúgun mọ́mọ́ wọ́n máa dúgun mọ́mọ́ kò lè mú mi kó gbé kọ́ọ̀pù sílẹ̀ nínú ilé kí ló ṣẹlẹ̀ kò lè ṣú kò lè tọ̀ kò lè wọ́ kí ló dé jọ ṣé kòkó ni kò tí tòkó lọ́kọ́lọ́kùnrin pẹ̀lú ẹ̀mí ìkọ̀ mi wà bẹ́ẹ̀ tí ìkọ̀ mi wà bẹ́ẹ̀ pẹ̀lú wàtọ́ Lájírè yìí I, I, really want to understand. ó dẹ̀ ní ọmọlára fún mi ní lójú ó dẹ̀ sọ́jọ́ kó kú pàápàá yẹn. ẹ ti bí mi. wọn náà máa jà. ẹ má bínú ìyá àtọmọ àtọyìn ti ẹnu ẹ lẹjọ wáyé. ẹnu ẹ lìwọ́n náà wáyé kókó rẹ lọ kò bá má gbọ́ àtọmọ léṣe fẹ́ mi o kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. àrùn ah, ah. jìwá sí bàmá máa kọjú máa rọjú máa kọrọ amọ́mọ fún mi gbàtí wọn wà lẹ́gbẹ̀ẹ́ títí ẹ wọn ọkùnrin ò tẹ̀lé lọ́wọ́lé ọkọ lọ àkílódé ganan ó dẹ̀ ní ọmọlára fún mi òun ọjọ́ mọ́ fẹ́ oṣù kẹ́lẹ́ jù láti lọ́kọ ni. ẹgbẹ́ ní sọ́ńdà rẹ kí ló ṣe yín kí ló ṣe wọ́n mi kọ́ikọ́ yín kí ló ṣe kí ló ṣe ṣé o parọ́ ni gbogbo tó sọ sílẹ̀ ṣé wọ́n rìnrìn kí o gbé jà yín gbẹ́ni sọ́ńdà rẹ kó jẹ́ kí sọ̀rọ̀ jà rẹ kó fún yín ṣẹ́lá sọ́hùn adójútì ni ọmọ amúnibú ni tó bá súnmọ́ mi máa fẹ́ kò lè ọ́ gbígbàjú fún ẹ. Desire Desire ẹja máa bá wọn sọ. Positive. Yes, baby. Desire ti lóyún. Yes, I'm carrying your baby. Why? Oyún bíi ti báwo? tó ṣe àjọsọ èmi àti ẹlẹ́lẹ́ yìí we all know the plans on ground ilé mi mi ò tí ì parí ẹ̀ i'm still looking forward to completing it business mi kò tí ì dúró i'm still working on it mo tún wò pé kí o kí n establish ìwọ náà at least for you to have something doing kó má jẹ́ pé mi ló wá máa depend lórí pé màmá fún ẹ lówó àti ìyanjú gbogbo eléyìí ọ̀rọ̀ oyún tún wọlé what for how. but oyún tí mo ní eh, kò dá gbogbo nǹkan tó kà yìí kò dá dúró kò dá business ẹ dúró kò dá ilé tó fẹ́ kọ́ dúró in fact ilé tó fẹ́ establish fún mi gan kò dá dúró. see Desiree, you are not getting it listen to me sori two things you are bringing two different things together nsin tí kò dẹ̀ make sense ṣé o a máa concentrate lórí wípé ká establish ara wa a tún máa wò o the unborn baby a tún concentrate lórí yẹn kò jọra wọn náà kò jọra wọn this is not the right time at all at all at all i'm not in for this i'm not in ṣùgbọ́n. Tọ́lájire ṣé ẹ̀kọ́ tó ń sọ fún mi sí pé kí n lọ yọyún tó wà nínú mi I'm sorry o. um, Desiree, Shuri, you're getting it twisted. Eh? You are the mother of my unborn children. Kò sẹ́lómi ìwọ náà ni but má jẹ́ ká rush things try láti understand me now but dùnà ṣé o ṣáà ti sọ fún mọ́ mi. mo ti sọ fẹ́ni kankan. babe you know what má worry everything will be fine ìwọ ṣáà má ìtẹ̀ tí sọ fún wọn a máa wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣó ti gbọ́ Baby, you know I love you now <laughs> eh? let's just get things right. kí ni kí n fi ṣe lálejò. ǹjẹ́ nǹkan. Do you care for your favorite? No. Oh, Dennis. Ìwọ No. ṣe máa lọ lóyún. Ṣé ti jọ sọ̀rọ̀ yín tẹ́lẹ̀? Ṣadé, ṣó nígbà tábà Shadi. jókòó sọ̀rọ̀ yín? Ṣé ìgbà tó ń ṣe kò mọ̀ pé ó máa doyún ni? Má ṣùgbọ́n pé àwọn ọkùnrin ti máa ń láì kán ti ṣe gbogbo planning wọn lẹ̀ kó tó di pọ́n bẹ̀rẹ̀ sí í ṣòwò ọmọ ni. and so. ah but ìwọ náà ló máa ń ní bọ̀bọ̀ yìí ń take care gan ìwọ náà ló máa ń sọ fún mi pé he does everything to make you happy. ó <sighs> mọ̀ pé kò kò ń ṣe gbogbo what am my, even saying àwọn ọkùnrin ò mà láìkì kí obìnrin máa fi oyún de àwọn mọ́lẹ̀ o <sighs> he can hate you for life yes. And with the look of things, uh, my own advice for you is you should terminate this thing. Make him happy so that he can continue making you happy. Yes. Shadi. Desiree. Desiree. ọjọ́ tá a bá gégi ẹlẹ́gọ̀ọ́ ọjọ́ náà ni ṣọ̀pọ̀nà ń bọ̀ òwú dúdú àtòwú funfun wọn kì í jara wọn níyàn ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ òun ni ilẹ̀ ń gbọ́ gbogbo update tẹ bá ń fún àwọn client yìí ní àkókò àti wákàtí tá a wà yìí gbogbo ẹ̀ pátápátá tó máa gbọ́ wọn dẹ̀ ní wọn dẹ̀ ní yí òun yín padà ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní máa update ẹ bẹ̀rẹ̀ sí ní máa update ẹ bẹ̀rẹ̀ sí ní máa update. kóṣẹ kóṣẹ ntìlá kọṣẹ kóṣẹ kóṣẹ ntìlá kọṣẹ kóṣẹ kóṣẹ ntìlá kọṣẹ. kábíyèsí ṣẹfẹ́gbọ́n tọrọ ọjọ́ mẹ́rìnlá sí èlé ẹ máa kúrò lórí agbèrè ọlọ́run bá bẹ̀rẹ̀ ọmọ tẹ́ ń bèèrè ọmọdé yìí ó kọjá òyìn ẹ̀ ọmọ kékeré ni. tọ́wà tọ́wà ni wẹ́ẹ̀ sọ́wọ́ wa ni wẹ́ẹ̀ ni. àwọn ọmọ kò ní ẹ̀sẹ̀ ìkọlù ẹ̀mí ló gbọ́dọ̀ tẹ̀ mí. kókó ló ti nù ya rẹ̀ rágádá dẹ lọ́wọ́ yẹrin yẹrin wáyé adébáfúnláyé nká ọmọ rẹ tẹ gbígbóná. ẹ ká sọ̀rọ̀ lẹ́yìn ẹsẹ̀ mẹ́rin òru méjì. àkùdà ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí ló máa bàyọ̀. bàbá ó máa da kí fi ìbò wáyé sílẹ̀ bíbẹ̀ kọ́ adélábà tẹ̀ ìgbàsọ. kábíyèsí á wájà. mo wá dẹni tí ò ní lọ fàdáfàdá láàrin ìlú gbogbo ìlú ń bẹnu àtẹ́lù mi.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 Showing now on Okiki Premium TV. Àṣé nígbà míì olóbi àmọ́ ìgbà kan. Ọdún dì, n ò ní jẹ̀pín rẹ̀. Ah! Ẹni tọ̀. Tójú bá rọ̀, tó bá ká òrùlé, eré àti bòlú yẹ kó nílé máa sá ọ. àwọn àgbàlagbà sọ wípé ìjọta bá rí bi oníbi yẹn máa wọlé. mo ní kí gbọ́mọ wá fún mi ẹ lè gbé ìbànújẹ́ wá ká mi mọ́lẹ̀ ìbànújẹ́ lélẹ́yìí. àwọn ló kéré o ifá mi ò kéré. gbogbo àjálù torí lura wọn kó tiẹ̀ jẹ́ kí òkú kan rántí ibi ọmọ. lóòótọ́ ilé lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ṣe mọ̀ pé asúnmọ́ rẹ ni jù rẹ ni. ẹ jẹ́ fi àìbìkítà tí ẹ jẹ́ fi balẹ̀ ayé mi jẹ́. láì ṣe bébíá láì ṣàròbó ọjọ́ thousand. ibi tá ń lò fún gbẹ́gbẹ́ mi ni ń bọ ọ́ dàgbà tíbi fi ń bọ ọ́ rìn káàkiri báyìí. ẹgbẹ́ ọmọ padà sí ìjẹ́ tí ń gbẹmọ ẹbí ọgbà ọmọ o bí ìgbà ọmọ o ẹgbẹ́ ọmọ padà o. Ah, ah, ìwọ ìwọ tún ni mi ò ní rí ẹ mọ́ mi ò ní rí wọn náà mọ́ mi ò ní ẹ mọ́ mi ò tún ṣe kòńgẹ́ ẹ mọ́ ó máa ní lọ ni. Ah! orí mi. Showing now on Okiki Premium TV. òfòsọ́nà tábí ẹ̀dì ẹ̀mọ́ ọlọ́mọ ojú gbẹ́nu rẹ̀ ọ̀yẹ̀kú pàlàbà ipa mọ́ bí wọ́n bá ti rere. ìwé ọmọ wípé ìwọ nìyá lọ́jà ìwọ ló sì máa sí ní ọjà. kí làṣírí ti ń bẹ láàrin ọjà ìyá lọ́jà àti kábíyèsí. ọmọ ìyá ọmọ bí kò kó ṣe dégbé ó léwu fún yìí ó sì léwu fún ìwà ìyá lọ́jà. wọ́n dárò elédùà. ọ̀kan dùn máa dé ọba àfọ̀bẹ́dẹ́à gbèrè lọ́lá ọmọ oníkurubúsù wọ sáríjì yìí. mo tún sọ ti wúlò kábíyèsí kábíyèsí. olúwere ni gbáko alákẹ́dókú lóde lọ́gbàkú mi kú irọ́ lọ pa tó ọba bá mi lójú oorun ikú lórí. ẹ kúrò lórí rẹ torí bí ìlú bá dá méjì tọba lè ní òṣì. láìkú èkìrẹ mi kì í mọ̀ fáwọn rẹ̀ dágbẹ̀dù. tẹ́ni ọba kan ọba kú ọba mi jẹ́. sọ̀rọ̀ òrùn tó mú yìí kó tó wọ̀ yóò jáde láyé. èmi ẹ fúnra èbí. erin gbẹ́mi gbọ́ fọ́ kíkan lórúkọ tí wọ́n pè wọ ìbọn àyàbùgbọ́n jẹ gbàgì lórúkọ tí wọ́n pè wọ ẹ̀tù ọkọ̀ tẹ́lẹ̀ ọgọ́jọ lórúkọ tí wọ́n pè wọ ta. tẹ̀tẹ̀ kòkó mi sì ti lómi lẹ̀kẹ́lẹ̀kẹ́lẹ̀ kójú òtún tọ̀ sí babaláku bàbá mi ò ní tẹríba fẹ́nikẹ́ni ká bọ̀ torí obìnrin àtẹ̀yìntàn lásán lásán. Hmm ọ̀dà mò ń bọ́ àbá o. ọwọ́ ọ̀tá ló ti gbà ọmọ jèrè jẹ ọwọ́ ọ̀tá ló ti gbà ọmọ bẹ́ẹ̀. gbogbo ẹ̀mí tó bá kọjá lórí ilẹ̀ gbogbo owó kù ọ. ta ló ní ìjọba orí kan pẹ̀lú mi. kílè àdápẹ́ ìdà lóbìnrin dá kẹ̀kẹ́ òwú bí wọ́n bá já mọ́ obìnrin lábẹ́ iye inú rẹ̀ ra ni. wáyà ọ̀kan dùn má dé ìtànà lẹ pé. wọ́n ó kéré sí kì í ṣẹ̀rù ẹ. yá jọ gbé pẹ́ẹ́gì ìjà kaná. èmi rẹ. bẹ́ẹ̀ ni fi ọjọ́ yẹ̀yà lọ́jà tó o mòrò ìjì ọmọ pé àwọn kan ni orò èèpà awo lèmi o awo ọ̀dájú awo sì ni pẹ̀lú mo sawo tèmi títí mo sawo délùú òtẹ̀lẹ̀ngé. a pàlùdò pàlùdò òfò fẹ́rẹ̀ dàlúdò ẹ bá ń gbẹ́yẹ rẹ wá. ṣé gbogbo ẹyẹ rẹ náà nù. ọ̀nà kò jù bá ń lọ. bí n bá wá fẹ́rù rẹ̀ mú gèrè ní. ọ̀dàkùn mo ṣe bẹ́ẹ̀. agbọ́dọ̀ ń bọ̀ ẹ̀sìn ni kò tí ì ní eré sára rárá agbo èsì ni kò tí ì yọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ ẹran lọ́kàndùnmáde. níwájú èmi ọ̀kàndùnmáde èmi ọba jágunjà èmi ó dín di ìdá méjì ìlú tí wọ́n ń pèlè èèyàn kan ṣoṣo. wọ́n kọlu ìyálòjì àti adínkìnnìkùn wọ́n bàyẹ̀ wọn jẹ́ wọ́n jẹ́ kó mọ̀ wípé èmi ní òkò kan ṣoṣo tó túgbẹ̀ ẹyẹ ká. ẹ bá mi sọ fún wípé mo fún un ní ọjọ́ méje ohun tó àti tí ò mí nínú ẹrù rẹ̀ kó kó jáde kúrò nínú bàbá mi. èmi nígbà tẹ́ ẹ fẹ́ kẹ́sùn òpa omi tì kọ́ fẹ́ jẹ wẹ̀. bí ìbádọ́gun dogun. ẹ bẹ̀ wọ́n. àgbà tó dojú tì mí ah, ẹ̀sìn rẹ̀. alákọ̀ọ́mí inú bí mi. ọ̀kọ́ dùn má dé ọba àfọ̀bẹ́jà ilẹ̀ mọ́bólú rẹ lónìí lónìí. mo ti délé pé jìgà iná barawúta ọjọ́ pálámì ọkà tún jẹ̀rì jẹ̀rì. ọ̀wá tó ti bàpọ̀ tó o bá yọ ọ̀bẹ ń jáde odò. èmi ló jàdá sí kò lè dáa fún gbogbo yín. Showing now on Okiki Premium TV. ẹ̀rìn sọnù ẹlẹ́sẹ̀ pàgbó ẹyẹ yín ò ní kú ẹlẹ́sẹ̀ pàkàlà ayé yín ò ní kalẹ̀. ẹkùn ọkọ òkè ìfọ̀kọ́rọ̀ lùbọ́dí lọ́mọdọ́gba àpáta kára ti para rẹ̀ láyùbọ̀ à ń lẹ́bọ̀ lẹ́yìn ìjagunlẹ̀ bí lára wájú òdi ọ̀yà ọ̀yà ooo. Desire ẹ jẹ́ á máa bá wọn sọ ìwà rere lẹ̀ṣọ́ ẹ má sọ alábọ́rùn ẹ má sọ alábọ́rùn dẹ̀wù ẹ má sọ ohun tó yẹ kó jẹ́ kókó odò ní kókó lórí. yẹ kẹ́hùn sọ̀rọ̀ kó má lọ kẹ̀tàn sáré. bára ilé ẹni bá ń jẹkútẹ́ onídodo bá ò bá wí fún hùrù hẹrẹ òní jẹ́ àgbádùn. ohun tó bá dé bójú o adébámú láṣẹ mi palanga o láṣẹ mi polongo ẹnu. ọmọ yóò ṣàgbàfọ̀ ṣùgbọ́n ń káṣọ wálé.